الحمد لله ثم الصلاة والسلام على رسول الله قال البخاري باب شهر عيد لا ينقصان قال أبو عبد الله وهو البخاري قال إسحاق وهو إسحاق بن إبراهيم بن راهوية وإن كان ناقصا فهو تمام وقال محمد لا يجتمعان كلاهما ناقص قال حدثنا مسدد قال حدثنا معتمر قال سمعت إسحاق وهذا إسحاق هو إسحاق بن سويد وليس له في البخاري إلا هذا الحديث وقال عنه ابن حجر صدوق رمي بالنصر ولذلك جرحه بعض العلماء سمعت إسحاق عن عبد الرحمن بن أبي بكر عن أبيه عن النبي صلى الله عليه وسلم وحدثني مسدد حدثنا وحدثني مسدد قال حدثنا معتمر عن خالد الحذاء قال أخبرني عبد الرحمن بن أبي بكرة عن أبيه عن النبي صلى الله عليه وآله وسلم قال شهران لا ينقصان شهر عيد رمضان وذو الحجة رمضان وذو الحجة أني أقل تنصر نفا oṣù ọdún méjì láyà kùsọ̀n tí wọ́n kì í dé oṣù ọdún méjì ọdún ìtúnu rẹ̀ àtọdún iléyà oṣù náà ni a kà wípé oṣù náà ni ó yọ wípé dùlẹ̀híjà yọ bẹ̀rẹ̀ ní ọjọ́ báyìí oṣù náà láàrí yọ bẹ̀rẹ̀ ní ọjọ́ a máa ń ṣe ọdún iléyá ní ọjọ́ kẹwàá oṣù zulhajjá òun là máa ń ṣe ọdún a sì máa ń ṣe ọdún idul fitri ní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù shawwal tí í ṣe oṣù kẹwàá nínú oṣù ojú ọ̀run Imam Buhari ní oṣù ọdún méjì oṣù tá a máa ń ọdún iléyá ń bẹ̀ méjèèjì kìí dín méjèèjì kìí dín afáwa ahmed bin ambali ó ní kìláhùmá láyàǹkìsọ́ ní máa ń fi àmì wáyé tí àwọn ilmusannifun àwọn tí wọ́n kó hadith jọ kàmsáàlì bukhari wa ghairihi min ilmusannifin tán hadith jọ àwọn míì ni ó wà lẹ́yìn wọn tí wọ́n tún wá ṣàlàyé báàbù àkọlé hadith yẹn tàbí mọ́gzá ìtumọ̀ kan tó pamọ́ tó farasin sínú tí wọ́n sọ àwọn olùmọ̀ tó bá dé lẹ́yìn wọn ni ó tún wá yànnàná rẹ̀ fún àwa tí tí a jọ máa kẹ́kọ̀ọ́ tí a tún ń bọ̀ lẹ́yìn wọn. Imam Ahmad bin Hanbali wọ́n ní pé kìláàrù máa láyẹ̀ kọ̀sọ́nì máa ń fi àmì wàhùn wọ́n ní ìtumọ̀ tí Imam Bukhari ń sọ níbí ó ní wípé láyà kò sọ ní ti àmì wahid láàrin ọdún kan méjèèjì ò lè dín tí rọmọdọ bá fi lè pé káàtì ó túmọ̀ sí wípé zulhijja twenty nine fẹjẹ pé ṣáárọ̀ ìdín láyà kò sọ̀rọ̀ tí Ramadan tó bá fi lè jẹ́ eh, tààtì ó túnmọ̀ sí wípé zulhajjá yóò mọ̀ jẹ́ o yóò mọ̀ jẹ́ 29 eléyìí ni ọ̀rọ̀ tí afáwà Ahmed bin Hanbal tí wọ́n sọ kọ́lá eh, Abu abdullahi Abu Abdullah tí wọ́n sọ níbi Imam buhari náà ni o ó bí ìgbà tí wọ́n sọ yí pé kọ́lá abu ayman والمستقل بنفسه هو أبو أيمن قال أبو أيمن قال أبو عبد الله أبو عبد الله تمام صنبي إمام بخاري ناني قال إسحاق إسحاق ابن إبراهيم بن راهوية إسحاق نبي lótíyé wọ́n ṣe ìbáàmù orúkọ bàbá rẹ̀ lótíyé so ṣùgbọ́n ishaq ibnu ibrahim bọ́nù rọ́ọ̀hù wíyà ó ní ishaq tí ó wà níbẹ̀ ó ní kánà náà kíṣán fàwọ́ tamam ishaq bọ́nù rọ́ọ̀hù o òun sọ wípé kódà tí méjèèjì náà bá dín wàyí kánà náà kíṣán tí kan rẹ̀ bá dín náà fàwọ́ laada láàdáa rẹ̀ ò dé bó bá dé ló ń kà ipe jẹ́ zulhajja jẹ́ twenty nine tàbí ó jẹ́ thirty tàbí ṣàwálẹ̀ tàbí ramadan jẹ́ twenty nine tàbí jẹ́ thirty fàwọ́ tamam fil ajr ládàá rẹ̀ kò nítorí ẹ̀ dínkù pàápàá àbòtúlẹ̀ kí kó mọ. wàkọ́lá muhammad láyẹ̀ tẹ̀mí á ní kìláhùmá náà wọ́n muhammad sọ wípé la yajtami'ani kilahuma naqisun eléyìí tábà ọ̀rọ̀ tí Imam Ahmad bin Hanbal tí wọ́n sọ tó túmọ̀ sí pé méjèèjì kò lè dín láàrin ọdún kan ṣoṣo méjèèjì kò lè dín la yajtami'ani kilahuma naqisun méjèèjì kò lè dín láàrin ọdún kan ìmọ̀ kíkọ́ dín kíkọ́ pé tàbí kíkọ́ pé kíkọ́ dín kó dín ẹyọ kan wàyí káàdì náà kí sọ́n fọwọ́ tamam tamamun fil ajr wàyí náà kọ́ sọ́ fil adad nǹkan rẹ̀ bá dínkù qala haddathana musaddadun haddathana mu'tamir látọ̀dọ̀ afáwà musaddad musaddad bun musarhad bun musarbal musaddadun kasmihi kama yakuli bukhari musaddadun kasmihi a sàlàyé fún wa wípé èyí tó lálàáfíà náà ní méjì tá a dákọ yẹn musaddadun bun musarhad bun musarbal èyí tó lálàáfíà náà ṣùgbọ́n ilé tó kù musaddadun bun musarbal bun musarhal bun harondal bun garondal bun barondal bun masik alasadi gbogbo yẹn pátá gẹ́rù sọ̀hìn èyí tó sọ̀hìn náà nìyẹn. مسدد بن مسرهل بن مسربل حدثنا معتمر قال سميت اسحاق وني عطاء معتمر صفوه قلت اسحاق يصوي اسحاق يبي كيش اسحاق اكوكويا قلت إيه؟ اسحاق اكوكويا سلفي صاحب السنه سلفي صاحب السنه إسحاق بن إبراهيم بن راهوية وهو شيخ البخاري وهو شيخ البخاري òun sì ni ẹni tó gba ìmáàmù Bukhari nímọ̀ràn ló ti yé inú ọ̀rọ̀ rẹ̀ ìmáàmù Bukhari ti rí wípé ó yẹ kóun ó ṣiṣẹ́ lórí bóun ó ṣe kó sọ Bukhari jọ torí pé àfa rẹ̀ ni òun sàlàyé fún wọn nílé ẹ̀kọ́ wípé ah tó ní bá ti dáa tó tábàlì rẹ nìkan jẹ pé in tó jẹ́ sèhá nìkan tó jẹ́ kìtàbù súnà tó jẹ́ pé sọ̀híù nìkan ní wà ń bẹ̀ ní bá ti dáa tó ibẹ̀ ni mọ́n Bukhari ló ti gbọ́ lẹ́nu Ishaq bónú rọ ọ̀gbìnwó ìyá mọ́n Bukhari fi ṣiṣẹ́ tọ́ bí ó ṣe kó sọ̀híù Bukhari bí ó sì kó jọ so kọ́nà ọ̀la kí ó wà san mọ́ ní ẹ̀sán lórí. ishaq tó wà níbí ó wà ishaq bónú ishaq bónú suwaid tó ọmọ kọ́ sílẹ̀ àbọ̀kọ́ so ishaq bónú so ìyàtọ̀ tó rí nínú kó máa dáka fúnra rẹ̀ ó ti yé àbíkọ́ gbàá lọ́dọ̀ àwọn tí wọ́n gbà lọ́dọ̀ àwọn àfà so ishaq tó àbẹ̀ ibn suwaid ni nínú làtífà míì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wípé laysa lahu fil bukhari illa hadha al hadith uktub laysa lahu fil bukhari illa hadha al hadith ishaq ibn suwaid laysa lahu fil bukhari illa hadha al hadith kò ládìsì kankan nù sọ̀rọ̀ Bukhari ju àdìsì ẹ̀yọkùnrin lọ. ó ti yé wọ́n sọ́dúk walakin rumiya bin nasr walidhalika jarahahu ba'du al-ulama wọ́n lẹ̀ pẹ̀lú nasbu ó ti yé an-nasbu narun min al ìpín kan ló náà jẹ́ nínú bídá sọ̀tàrà pé nasib anasib ó wà máa ń yẹ gbogbo àlìjan ẹ bá kó ra fáwọn àlì ọ̀nà pè ní nasibi hmm, anasibi máa ń yẹ gbogbo àlìjan á padà ka ọ̀rọ̀ ìmáàmù ọ̀hún ṣáàbí láìpẹ́ nígbà tó sọ wípé nǹkan sàmọ̀ náà arba'ata aqsamin hmm? táwọn ìpín sọ́nà mẹ́rin a padà ká níwájú torí pé hadith àfàwà o ó ń bọ̀ láìpẹ́ so a padà rí ní àlàyé ọ̀rọ̀ yẹn gba hadisi yìí lọ́dọ̀ Musaddad látọ̀dọ̀ Mu'tamir látọ̀dọ̀ Ishaq eléyìí ju aníwèé pé kìí ṣe gbogbo bídà náà ní kúfúrú hmm? kìí ṣe gbogbo bídà òun ní kúfúrú ó ti yẹ kìí ṣe gbogbo bídà òun ní kúfúrú tòtò báyìí pé mọ̀tẹ́mì ìlú gbà wípé káfíìrì ni ishaq pẹ̀lú pé ó jẹ́ náà síbí kò ní gba hadith lọ́wọ́ rẹ̀ ó ti yé so ṣùgbọ́n torí wípé ntọ́kọ́ sí bídà ni ntọ́kọ́ sí bídà ni ló fi jẹ́ wípé gbogbo àwọn sábà gbègbè dáwà wípé kó lò bídà kó fòrò ẹ bá ti títí bí jẹun kèfèrí náà ni ẹ bá fàtọ̀sùbà kèfèrí náà ni gbogbo ẹ tó bá ti gbé dáwà ẹ dá ní fàwọ́wá aláṣáfà ọ̀bọ̀là alẹ́ ó wà lórí etí bèbè àná وحدثني مسدد حدثنا معتمر عن خالد الحظاء أتدى خالد الحظاء أتدى الإخوة نيجو كتوكو جاري خالد الحظاء لقب بالحظاء لماذا؟ لأنه كان يجلس مع الحذاء يكثر الجلوس مع الحذائين موجبك الله قبل أنت ما شبهت هنا في صلي خالد الحذاء يكثر الجلوس مع الحذائين قال أخبرني عبد الرحمن بن أبي بكر عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال شهران لا ينقصان أصل مجيك يدين بابو شهر عيد ṣáàrọ̀ ìdín òun مجي رمضان وذو الحجة رمضان أتي ذو الحجة قال باب قول النبي صلى الله عليه وسلم لا نت ولا نحسب قال حدثنا آدم وآدم بن أبي إياس حدثنا شعبة وهو أبو بستان حدثنا الأسود بن قيس حدثنا سعيد بن عمرو أنه سمع ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم أنه قال إنا أمة أمية لا نكتب ولا نحسب أشعر هكذا وهكذا يعني مرة تسعة وعشرين ومرة ثلاثين àkọọ́lẹ̀ tí ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba tó sọ wípé lánà tó wà lánà sùn a kìí kọ a kìí sì gbára lé òǹkà lánà tó wà lánà sùn a kìí kọ a kì í sì gbára lé òǹkà قال حدثنا آدم وهو آدم بن أبي إياس حدثنا شعبة الشعبة بن حجاج إمام المحدثين وهو أبو بسطام حدثنا الأسود بن قيس حدثنا سعيد بن عمرو أنه سمع بن عمر سعيد بن عمرو بن لأنه عبد الله بن عمر قال لهم كبار يونس أبا anabi sallallahu alayhi wa sallam anahu kọl pé anabi sallallahu alayhi wa sallam sọ wípé inna ummatul ummiya àwa jẹ́ ìjọ kan tí a kì í a kì í kọ a kì í sì í kà aṣáàrù hakadà hakadà oṣù bó ṣe ni tisa wa ishirin yóò máa jẹ́ twenty nine yóò eléyìí tí wàá nílò wípé ká mú ọjọ́ pọ́jọ́bà lábẹ́rẹ́ àwẹ̀ pé wọ́n rúṣu wọn rúṣu ọjọ́bà lábẹ́rẹ́ àwẹ̀ àdéhìsì yìí ó fi rinlẹ̀ wípé irú ìkun ìpanupọ̀ bẹ́ẹ̀ bá tún lù ó ti yé kí ni mo pè é irú ìjìmọ̀wù bẹ́ẹ̀ bá tún lù torí pé kí ni o láyàtà máa ń ṣá àlèjìmọ̀wù máa ń nà náà la ìjìmọ̀á مع النص قاعدة يعني قاعدة أصولية يعني لا إجماع مع النص انت النص bá ti wà fún kò tún gbọdọ̀ sí ìjìmọ̀ kankan lórí ẹ̀mọ̀ nọ́ọ̀sù yẹn ti tó ó ti yé láyàtà máa ń ṣá àlèjìmọ̀ máa nà so ìjìmọ̀ òtẹ́ lọ jókòó tẹ́ níjọba ilẹ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n rúṣù wọn rúṣù àti ẹ̀dúpẹ́ ọlọ́run bá ti ń bá wa ká ogun yẹn kó lẹ̀ nílẹ̀ Yorùbá alhamdulilayi aladalik sunan ti ń ó sì الحمد لله. alhamdulillah قال الرب لا يتقدم لا يتقدمن رمضان صوم يوم ولا يومين قال حدثنا مسلم بن ابراهيم قال حدثنا هشام وهو هشام الدستوائي قال حدثنا يحيى بن ابي كثير عن ابي سلمه عن ابي هريره عن النبي صلى الله عليه وسلم قال لا يتقدمن أحدكم رمضان بصوم يوم أو يومين إلا أن يكون رجل كان يصوم صومه فليصم ذلك اليوم ó ní àkórí tí ń sọ̀rọ̀ nípa wípé ká má ti àwẹ̀ kankan ṣáájú Ramadan yálà àwẹ̀ ọjọ́ kan péré ni o tàbí àwẹ̀ ọjọ́ méjì pé á bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́túnla kí ẹ̀ wá gbààwẹ̀ lónìí kó tún gbààwẹ̀ ní ọ̀la pé ká mọ́ ṣe bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé náàyù yẹn ó ju àníwì pé ẹnikẹ́ni tí kì í bá sábà gbààwẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o ṣùgbọ́n ẹni tí ń bá ń gbààwẹ̀ bọ̀ tó ti mọ́ lára tó ti tà á wádà pẹ̀lú àwẹ̀ ó ti yé ó lè gba kó pàdé Ramadan onye ànábì sọ́lá sọ́lá sọ wípé láyà taqaddamana ahadukum ramadan na sawmi yawmin aw yawmayn ẹnì kankan nù yín kò gbúdọ̀ taari ààwẹ̀ ṣáájú ramadan yálà ààwẹ̀ ọjọ́ kan ni o tàbí ààwẹ̀ ọjọ méjì illa yakuna rajulun kana yasumu sawmahu ẹtì rí báyìí àbí tó yẹ pé ọkùnrin tó bá yẹ pé ti ń ọgbà kò sí láì fi ń tó bá ní tí ó bẹ̀rẹ̀ hadisi idan tasafa nisfu sha'ban fala yasum la yasumanna ahadun idan tasafa nisfu sha'ban aw kama qala rasul sallallahu alaihi wasallam ikhtilaf ala afalu da hadisi àwọn kan sọ pé hadisi la lafia àwọn kan sọ pé kò ní àlàáfíà inú àwọn afa tí wọ́n dundo pé tí wọ́n lọ sórí pé hadisi la lafia wọ́n ní amsaluhum sheikhuna al-jalil majdi arafat al-misri hafidhahullah bàtí wọ́n ṣe sẹ́ríwò hadithi wọ́n ni wal hadith yadullu ala nakarati hadith idan tasafa sha'ban fala tasumu sheikh majid arafat bàtí wọ́n ṣe sẹ́ríwò hadithi wọ́n ni wal hadith yadullu ala nakarati hadith idan tasafa sha'ban fala tasumu tó túmọ̀ sí pé àwọn náà gbà wípé hadithi hadisi da'if bó yẹ pé àbó ìsáàkà lówé ní àwọn gbà wípé hadisi hadisi hasan ló ti yé abdulrahman bin ala òun náà ní rọ́wí tí ó fa àgbọ́n mi sí omi òtó láàrin àwọn afá lórí hadith náà wàlbáàbù fi dhalika wà fẹ́ qala báàbù qawli llahi jalla dhikruhu uhilla lakum laylata siyam arrafathu ila nisaikum هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم قال حدثنا عبيد الله بن موسى عن إسرائيل عن أبي إسحاق عن البراء رضي الله عنه قال كان أصحاب محمد صلى الله عليه وسلم إذا كان رجل صائما فحضر الإفطار فنام قبل أن يفطر لم يأكل ليلته ولا يومه حتى يمسيه وإن قيس بن السرمى الأنصاري كان صائما فلما حضر الإفطار أتى أتى أتى امرأته فقال لها عندك طعام قالت لا ولكن ولكن انطلق فاطلب لك وكان يومه يعمل فغلبته عيناه فجاءت امراته فلما راته قالت خيبة لك فلما انتصف النهار بشي علي فذكر ذلك للنبي صلى الله عليه وسلم فنزلت هذه الآية أحل لكم ليلة الصيام الرفض إلى نسائكم وفرحوا بها فرحا شديدا ونزلت وقلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر أني أقولي تنصر نقا الله سبحانه وتعالى تصيب أحل لكم ليلة الصيام الرفق إلى نسائكم وشلت أخيه أو روتين بنين وجعوه kí ẹ súnmọ́ àwọn ìyàwó yín hunna libáṣún lakum wa antum libáṣún lahun wọ́n jẹ́ aṣọ fún yín ẹ̀yin náà sì jẹ́ aṣọ fún wa علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب ní àwọn ìyàwó àwọn òru ẹ padà mọ́ fọ̀bẹ̀ ìjẹra yín níṣu lórí òfin yìí fataba aleikum ọlọ́ọ̀bà àlejọ́lá ó sàmójúkúrò fún yín wà á fa ẹ́ǹkùn ó sì forí jì yín ó sàmójúkúrò fún yín ó gba tuntun bá yín wàyí o fal'an wàyí o hmm? bá ṣìrò bá ẹran kan rẹ̀ wọn. afáwà bukhari ní látọ̀dọ̀ afáwà ubaydullah ọmọ musa an israel an abi ishaq abi ishaq ni o abi ishaq àtẹ̀bíyẹn ni o an al-barra barra yẹn ibn azib ni o tó jẹ́ sàbí qala kana ashabu muhammadin sallallahu alayhi wa sallam oni àwọn sàbí ànábì sọ́lá sọ́lá ìdákánà rọ́jùlù sọ ìmọ̀ bàbá rẹ̀ nìkan wọn ti lámíyá kún láìlẹ́ta húwà láyé mọ̀ hú àtàyè òsì à kò tún jẹ nǹkan kan mímọ́ lọ́jọ́ òun títí tí lẹ́wọ́n fi mọ́ bó ṣe rí tẹ́lẹ̀ bí ìdájọ́ ṣe rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mi ìsinmi kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó sùn tásìkò sínú yẹn fi lọ ọparí o ọparí kò sí sáàrì kò sí ìyẹn ó ti lọ́nu ó ti kí ni o ó ti lọ títí tí lẹ́wọ́n fi mọ́ gbogbo ọjọ́ kankan. wàyí na kọ́ńtà bùnú sírímà àlànsọ́ọ̀rì afáwà kọ́ńtà bùnú sírímà àlànsọ́ọ̀rì ọgbà àwẹ̀ lọ́jọ́ kan ọ̀lànà hádọ́rà lè sọ nígbà tí tìṣinú wá tó àtàwọn àtàwọn fàkọ́ọ̀lẹ́lá wà lọ́bẹ̀ àwẹ̀ rẹ̀ pé àyíǹda kì í tọ́ám ǹjọ́ ń bẹ́ẹ̀ ní bí o kọ́lẹ̀t láà obìnrin ní báálé wa ń kankan ní ilé bóyá ọjà àbíbi tó bá súnmọ́ wọn tí wọ́n ti lè ra nǹkan wàkánà yà ọmọ hu yà amẹ́l àfáwà kọ́ìs gbọ́nà sórímá gbogbo ọjọ́ rẹ̀ iṣẹ́ ní ma fi ṣe fàgálà bá tó àyínà o pẹ̀lú kóòtù rẹ̀ ẹni tó tún gbà rẹ̀ ló bá sùn lọ fàjá àti múra tuhu ìyàwó rẹ̀ bá wá bá falámà rọ àti kọ́l kọ́lẹ̀ ìgbà tí àwọn rẹ̀ bá dé tó tó ń sùn ó bá ní àkáìbátàn ah, láti ah, ó ti bọ́ báyìí o pé ah, ọmọ sí fún ọ o àánú rẹ̀ ma se mi o torí pé kí ni o kò lè jí palamon takofa naha nígbà tó wá di ọ̀sán ọjọ́ kejì gúúsìyà Sabi yìí tàbí ìbádákú láti jẹta àbí wọ́tẹ̀ ọ̀dákú fàdókè bàbá ẹ̀ríkà lè nàbí sọ́làsọ́là wọ́n wá sọ fún ànábì sọ́làsọ́là pé nǹkan báyìí ó ní ó mà ṣẹlẹ̀ o fanazala taadi aya aya yìí wá sọ̀kalẹ̀ wípé òhìlá lakum laylata siyami rafatu ila nisa'i fafarihu farhan fafarihu biha farhan shadida inú àwọn tàbí náà dùn púpọ̀ gan fanazala aya mi tún wá sọ̀kalẹ̀ wípé wàkúlù wàṣọ́rọ́bù hata yatabayyana lakum alkhaytu alabyad min alkhaytu alaswad min alfajr ẹ wá máa lẹ́yìn ìgbà tí ti sínú tán ẹ wá máa jẹ kẹ́ ẹ máa mu títí títí tẹ́ẹ̀fì máa yàtọ̀ sí ń bẹ láàrin dúdú òru àti ìmọ́lẹ̀ àti funfun ọ̀sán قال باب قول الله تعالى وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ó ní àkọlé tí ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run bá sọ wípé ẹ jẹ mu títí tí ẹ fi mọ yàtọ̀ láàrin dúdú òru àti funfun ọ̀sán nínú àlìfájìrí lẹ́yìn ìgbà náà kẹ́ pé àwẹ̀ di البراء عن عن النبي صلى الله عليه وسلم قال حدثنا حجاج بن منهال قال حدثنا هشيم وهو هشيم بن بشير قال أخبرني حسين بن عبد الرحمن عن الشعبي عن عدي بن حاتم رضي الله عنه قال لما نزلت حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود عملت إلى إقال أسود وإلى إقال أبيض فجعلتهما تات وسادتي فجعلت أنظر في الليل فلا يستبين لي فغدوت على رسول الله فذكرت له ذلك فقال إنما ذلك سواد الليل وبياض النهار ẹni àkòrí tí ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ wípé ẹ̀jẹ̀ mu títí tí ẹ fi mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin dúdú òru àti ìmọ́lẹ̀ ọ̀sán nínú àlìfájàrí látọ̀dọ̀ àfáwa hajjaj bin minhal tó jẹ́ àfá imam bukhari òun gbà látọ̀dọ̀ àfáwa hushaim hushaim yìí òun náà ni hushaim bin bashir qal akhbarani hussein bin abdurrahman látọ̀dọ̀ hussein ọmọ abdurrahman àni ṣaabi so àfáwa ṣaabi òun náà ni a fún wa yìí pé a padà ka ọ̀rọ̀ rẹ̀ nínú àwọn hadith tó ń bọ̀ nígbà tí a ka hadith tàbẹ̀rẹ̀ hadith ní lẹ́ẹ̀kan àfáwà ṣáàbí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ọlọ́wọ́ba àlekẹ́ọlá ó kẹ́ wọn púpọ̀ pẹ̀lú ìmọ̀ bákan náà ọlọ́wọ́ba àlekẹ́ọlá kẹ́ wọn pẹ̀lú ká há nǹkan sí orí nínú àwọn tí wọ́n gba ẹ̀kọ́ lọ́dọ̀ wọn tí wọ́n gba ìmọ̀ lọ́dọ̀ wọn Imam Abu Hanifa wọ́n jẹ́ kan náà àwọn tí wọ́n gba ìmọ̀ lọ́dọ̀ wọn afáà muhammad bin sirin ó sọ wípé khudhu al-ilma ani ṣáábí ẹ lọ gba ìmọ̀ lọ́dọ̀ ìmáàmù ṣáábí tó fi jẹ́ wípé yúrọ́pù alimu bi tansisi alimi yúrọ́pù alimu bi tansisi alimi alalimu yanusu ala àáfàá ni ó sọ wípé lágbájá àáfàá ni ẹgbẹ́ bó jẹ́ wípé kápẹ́ńtà náà ló sọ pé lágbájá kápẹ́ńtà ni mẹkáníìkì náà sọ pé à lágbájá mẹkáníìkì ni kódà kó wọ́n mọ̀ wá pàdé àwọn mẹkáníìkì wọ́n sọ pé à mẹkáníìkì ni lágbájá péńtà ni kí ló dé tẹ́ fi wọ̀nyún fún nínú ìmọ̀ ayé tòkúgbà tó wá dúró ọ̀rọ̀ àlámọ̀ rí ẹ̀sìn lẹ́ẹ̀wá ní fi wọ̀nyún fún yìí hádá zulmun azim hádá zulmun azim yúrọ̀fù àlímún bìtẹ̀nsí sàálì àfáà ni ó sọ wípé lágbájá àfáà ni ẹ̀rí nǹkan ibn sirin muhammad bin sirin ó ní kúrò lè ní máa àní ṣáàbì ẹgbà ìmọ̀ lọ́dọ̀ wàlàkọ̀dìrọ̀ àìtùhù yúftí wà sọ̀hábàtú mùtàwáfìrún mo rí tí ń dáhùn béèrè tí ń pààsì fàtàwá wà sọ̀hábàtú mùtàwáfìrún àwọn sàbẹ̀ sì wà láyé tí wọ́n ti kú nítorí náà ẹ gba ìmọ̀ ní ọ̀dọ̀ àfàwà ṣáàbí wàkọ́lá ṣáàbí wà nà síhì àfàwà ṣáàbí gangan fúnra rẹ̀ ó sọ ó ní láhàdáfà ní rọ́júlùm hadithin illa hadithuhu ẹnìkankan ò sọ ẹnìkankan ò sọ hadith kan létí mi rí àfi kí n ṣe kí ni o àfi kí n fà sí orí wàlá ahbabtu an u'ida alayhi wàlá ahbabtu an u'ida alayhi kò sí nínú ìṣesí mi kí tó apàdà lọ́sọ́dọ̀ ẹni wípé ẹjọ́ hadith àná pé ó dàbí pé mo ti gbàgbé ẹ ẹ tún hadith yẹn kà fún mi la ó ní nínú nǹkan tí òun níkan tí pàápàá ni. wọ́kọ́ọ̀d nínú àwọn ọ̀rọ̀ tó sọ ó náà ni pé máa ń sẹ́fẹ́ tó rọ́júlá nínú ẹ̀ṣẹ̀rí náà sánà yóò hadithu bí hadithin illa kuntu alamu bihi minihu láti ogún ọdún sẹ́yìn ní ìgbọ́kẹ́nì kankan mọ́ ka àdìsí àfi kí n nímọ̀ nípa àdìsí ẹjọ́ ẹ̀sìn ka yẹn lọ mọ́mù ṣáàbí ah, nínú àwọn fàbọ́ ìlú rẹ̀ òun náà ni eléyìí walaqad nasitu min al-ilmi ma law hafizahu rajulu lakana bihi aliman walaqad hafiztu walaqad hafiztu qala sha'bi uktub qala al-imam ash-sha'bi walaqad hafiztu min al-ilmi ولقد نسيت من العلم قال شعبي ولقد نسيت ولقد نسيت نعم قال شعبي ولقد نسيت من العلم ما لو حفظه الرجل ما لو حفظه الرجل lakana bihi aliman mọ́láwó hafidọ̀hu hafidọ̀hu arrọ́jù wàlàkọ̀dùnà sí ìtùmínà lè ilmi mọ́láwó hafidọ̀hu rọ́jùlù lakana bihi aliman pé in tí mo gbàgbé nínú ìmọ̀ bẹ́ ẹlòmíì bá ha ó ti sọ́dà fa aláhàbà in tó ń gbàgbé nínú ìmọ̀ èyí tó gbàgbé nínú mọ̀ bẹ́lòmíì bá pẹ́ tó òde lè tí òun ṣáábí gbàgbé nínú ìmọ̀ yẹn ó lẹ́nìkan ha ó ti dàbà fàhádà yẹ̀dúlú alákòwàtì hibzihi yẹ̀dúlú rahimahullah walaqad barra bihi yawman ibn umar wa huwa yuhaddithu anil magazi abdullahi ibn umar gba halkọ imam shaabi kọjá òun ń sọ̀rọ̀ nípa gazawat almagazi àwọn ogun ìtàn ìtàn ìtàn nípa ogun ogun ogun ogun táwọn sàbíjà lọ́nà bá muhammad sallallahu alaihi wasallam wa qala abdullahi ibn umar sọ pé innahu yahki alihi al-umur walam yash'ad ma'ana ó ń rìpọ́ọ̀tù gbogbo àwọn incident yẹn walam yash'ad ma'ana ìgbà tá a ti ń dàwọ́ ogun kò sí pẹ̀lú wa al-umur ogun yẹn ó ní wàláhùwà àfádù láhá mìíní kódà ọfẹ́ ha àwọn ìtàn yẹn gan ọha ju èmi tí mo jẹ́ sàbí tá a jọjọ witness ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lọ. hadha ẹ̀tọ́rọ̀f hadha ẹ̀tọ́rọ̀f ẹ mú níbẹ̀ àríkò ìfọ́bùlà lè áhàlì ìfọ́bùlì ilá áhàlì ìfọ́bùlì. láyé àrífò fọ́dùlà lè áhàlì fọ́dùlì ilá áhàlì fọ́dùlì láyé àrífò fọ́dùlà lè áhàlì fọ́dùlì ilá áhàlì fọ́dùlì láyé àrífò fọ́dùlà lè áhàlì fọ́dùlì ilá áhàlì fọ́dùlì kò sẹ́nì kankan tí ó ṣe àfihàn pé à ẹni báyìí ọlọ́run ọba àlékẹ́ ọlá kẹ́ ẹ àbí kó yẹ pé ọlọ́wọ́ bá kẹ onítọ̀ náà ó ti yé so haza wal i'tiraf wa qala Sha'bi afọ́wà Sha'bi nínú àwọn ọ̀rọ̀ tó sọ tó jọ̀rọ̀ olówó yẹ bíye ó ní innama yatlubul ilma man kana fihi khoslatan innama yatlubul ilma من كان فيه خصلتان قال شعبي إنما يطلب العلم من كان فيه خصلتان العقل والنسك العقل إنما يطلب العلم من كان فيه خصلتان العقل والنسك والنسك نعم نون سين وكاف والنسك وإن كان عاقلا ولم يكن ناسكا وإن كان عاقلا ولم يكن ناسكا سيدنا ننقى بارك الله فيكن وإن كان عاقلا ولم يكن ناسكا قال هذا الأمر لا يناله إلا الناسك قال هذا الأمر لا يناله إلا الناسك فلن أطلبه فلن أطلبه فلن أطلبه وإن كان عاقلا ولم يكن ناسكا قال هذا الأمر لا يناله إلا الناسك فلن أطلبه وإن كان ناسكا ولم يكن عاقلا نعم وإن كان ناسكا وإن كان ناسكا ولم يكن عاقلا قال هذا الأمر وإن كان ناسكا ولم يكن عاقلا قال هذا الأمر لا يناله إلا العقلاء قال هذا الأمر لا يناله إلا العقلاء لا يناله إلا العقلاء فلن أطلبه falan atlubahu وقال شعبي فلقد رهبت continuation rẹ̀ náà ni o continuation tán ká o tán tètè náà وقال شعبي فلقد رهبت راهن هاهن باء تاهن falakọdúrọ̀ hiptu an yakuna yatlubuhu falakọdúrọ̀ hiptu an yakuna yatlubuhu alyawm falakọdúrọ̀ hiptu an yakuna yatlubuhu alyawm man laisa fihi ولقد رهبت أن يكون يطلبه اليوم من ليس فيه واحدة منهما لا عقل ولا نسك إنا لله وإنا راجعون ولقد رهبت أن يكون يطلبه اليوم من ليس فيه واحدة منهما la aqla wala nusu afọ́wọ́ ṣábí alayhi rahmatullah ó ní innama yatlubu ilma man kana fi khaslatan èèyàn méjì ní wá mọ̀ ẹni tó yẹ kó mú ìmọ̀ níṣẹ́ pé mo fẹ́ wá mọ̀ nǹkan méjì ló gbọ́dọ̀ wà lára rẹ̀ ló yẹ kí ó wà lára rẹ̀ al-aqlu wan nusu kó ní làákàyè ó ti yé kó sì ní núsùkù núsùkù ní kéèyàn ó ní yàní himmatu àlíyá fílẹ̀ ìbáàdà ó ti yé kéèyàn ó ní himmatu àlíyá fílẹ̀ ìbáàdà kí àkólé kéèyàn ó ga nípa ìjọsìn anusuk ó ti yé anusuk àkólé kéèyàn kó ga nípa ìjọsìn onínúsó bákan náà tó ń tọ̀hún làákàyè wàyí kánà àkílà wàlámì akùnà síkà tó bá làákàyè ṣùgbọ́n tí kìí ṣe ábídù tí kìí ṣe olùjọ́sìn kọ́ yóò sọ wípé hazel amur ah ẹ̀rí ọ̀rọ̀ ìbáadà iná ni ó ah! monday thursday nìkan àtúnyẹ̀ náfìlà àyàntà jude àṣìgbà àṣàwọ̀ hazel amur láyà náà lòun ìlà náà kò sẹ́nì kankan tí ọwọ́ rẹ̀ lè tẹ̀ àfẹ́ tó bá jẹ́ náà síkì yàrá tó bá dín làákà yìí falan atluba yá mi lè mi lè tíráì ó bẹ́tà pé wá ìmọ̀ ó dẹ̀ káyì ṣùgbọ́n pé ìmọ̀ ẹni tó fẹ́ wá ó gbúdọ̀ káyì àti torí pé kà náà ó máa pàtìkà ayé ẹ̀kọ́ ni yẹn náà fẹ́ lò nínú ìjọsìn ó ti yé pé sọ wípé lá إذا دخل أحدكم المسجد فلا فلا يركع أو فلا يجلس حتى نعم حتى يصلي ركعتين ṣé mọ̀ kí nusuk ni àbí kìí ṣe bàdá ni ó dẹ̀ ká nínú hadith àìlẹ́ẹ̀kọ́ ìzàntọ́ bá ti jẹ́ tọ́lébù ilmi awìlẹ̀ àn tàbí alim méjèèjì gbọ́dọ̀ wà fún ọ anusukú wàlàákù alàákùlù wà nusuk òtí orúkọ ọkà nípa àná sọlá sọlá pé a gbúdọ̀ jókòó tí máa sí àbíkámúra mọ́tòlá wákà mi wá o ilé táwọn àwọn afáàmọ́ ń pè ní tahiyatul masjid هذه التسمية ليس له دليل نعم تسمية بتحية المسجد ليس له الدليل كوني دليل يقول tahiyatul masjid iná sọ́n látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam wípé tahiyatul masjid ni wọ́n ń pè ó àwọn àfáà ni wọ́n mú ìsìláhà yẹn wá ó ti yé wàlá àìbà fi dhalik jazakumullahu khair ṣùgbọ́n ìdá tahqiq ẹ̀ńdá àtàkìk ẹ̀ńdá àtàkìk zai جلسة استراحة مثال آخر jílísẹ́tù ìsìrọ̀ọ̀hà fi sọ́lá ìmọ̀ tẹ bá fẹ́ dìde lọ sí ráka ẹlẹ́ẹ̀kejì tàbí ẹ̀ ń dìde lọ sí ráka ẹlẹ́ẹ̀kẹrin ráka ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀ ń dìde lọ sí ráka ẹlẹ́ẹ̀kẹrin ìjókòó táwọn èèyàn máa ń jókòó ráńpẹ́ òun ìjókòó súnà táwọn jókòó ráńpẹ́ òun jílísàtù ìsìrọ́hà làwọn afáà pè é ṣùgbọ́n pípé ní jílísàtù ìsìrọ́hà nafsan nabawiyyan lamiyarit ó ti yé ààrẹ rí kankan sọ pé jílísàtò ìsìnrọ́hà ní jẹ́ ààrí ẹ̀rí kankan tó sọ bẹ́ẹ̀ àwọn àfáà òní wọ́n ṣe kí ni o àwọn ni wọ́n fún ní orúkọ báwọn wàlá àìbá fìdálì ó ti yé wàlá kí àìndà tafkik ó ti yé àmọ̀ wípé tàhíyàtò ní mọ́sídìí o kìí ṣe pé nọ́ọ̀sù kan wá tó pè ní tàyàtò mọ́sí jílẹ̀sàtò ìsọ̀rọ̀ ha ò kìí ṣe kan wá tó pè ní jílẹ̀sàtò ìsọ̀rọ̀ so àlàákùlù wà nusuk ó yẹ kẹ́ni tó fẹ́ jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ yìí mọ̀ kó kó ní méjèèjì ẹni tó bá ń là ká ìtùgbọ́n ibi nusuk yẹn ó lẹ́ ń bẹ̀ lọ́dúnrà ah, ìmọ̀ ah! ẹni tó bá ní nusuk tó lẹ́mìí ìbádà tó lè practicalize tó bá kà ó ló lè wà falan atulubahu ó wá ní wàyínká nà nàṣíkà tó bá jẹ́ abidu tó jẹ́ olùsìn lọ́hùn wà lámì ẹkùn náà akílà ṣùgbọ́n kò ńlá káì kọ́ọ̀lù yóò àtọ̀ pé hadal amu ẹ̀rí ọ̀rọ̀ ìmọ̀ yìí o láyà náà ló hún ilẹ̀ ọ̀kọ̀lá kò sẹ́ni tó lè mú ní sí àbẹ́ tó bá ńlá káì falan atulubahu ẹ wo ẹ fi mílẹ̀ jàre ilé tíráyà mọ́mù ṣàbíwá ní fọlẹ̀kọ̀dìrọ̀ hip èyí tí wọ́n ń pa mi láyà ní wípé Hmm. an yakuna yatlubuhu al-yawma man laysa fihi wahidatun minhuma ètò wọn pààyàn yàn láyà fún pàwọn láyà ní pé lónìí o àwọn tí ó àmọ́ wá ìmọ̀ tó yẹ wípé wọn ní làákàyè wọn sì tún ní nusuku wọn ní làákàyè wọn sì kí ni tún ní anusuk. ومن قول الإمام الشعبي المشهور هنا هو الإمام الشعبي المشهور وني أصبح اليوم حسبها اليوم الناس أربع فرق أصبح الناس اليوم أصبح آه، أربع فرق فرق أربع فرق أصبح الناس اليوم أربع فرق محب لعلي مبغض لعثمان نعم أصبح اليوم أو أصبح الناس اليوم أربع فرق أربع فرق محب لعلي مبغض لعثمان محب لعلي مبغض لعثمان هذا فرقته الأولى ومحب لعثمان مبغض لعلي ومحب لعثمان مبغض لعلي ومحب لعثمان مبغض لعلي هذه فرقة الثانية الثالثة ومحب لهما ومحب لهما الثالثة الفرقة الرابعة ومبغض لهما مبغض لهما مبغض لهما وقال له رجل من أنت منهم amẹ́rẹ̀rin tó dákan ibo ni wọ́n kángun sí ń bẹ̀ nígbà tó wọ́n kángun òun tó wá lọ kángun sí fíríkọ ẹlẹ́ẹ̀kan kọ́ọ́lá láhù rọ́jùlù wà kọ́ọ́lá láhù rọ́jùlù man anta minhum tó dákọ̀ ibo ni wọ́n wà ní wọn já mọ́bi tí ọ wà ń bẹ̀ nígbà oní àwọn èèyàn pín sí mẹ́rin láwọn èèyàn pín sí mẹ́rin lónìí àwọn ikọ̀ kan muhibbun ali wọ́n nífẹ̀ẹ́ àfáwà ali mubugidun osman. usman wọ́n àfáwà ó ti mọ̀ pé àwọn ṣíà ni wọ́n wà muhibbun li usman mubugidun li ali àwọn tí kọ́ wọ́n kórìíra usman wà muhibbun li usman àwọn tí wọ́n nífẹ̀ẹ́ usman mubugidun li ali tí wọ́n kórìíra àfa wa ali wà muhibbun lahuma àwọn tí wọ́n nífẹ̀ẹ́ àwọn méjèèjì wà mubugidun lahuma àwọn tí wọ́n kórìíra àwọn méjèèjì ẹnìkan wọ́n bí lọ́wọ́ ìwọ ni wọ́n o man anta minhum naam man anta minhum ta ni ìwọ nínú wọn o nínú àmẹ́rẹ̀rin àfáà ṣáájú wá ní pé mú búkì tó ń lè bá gídì yìí máa mọ́mọ́gìdọ́nú lè bá gídì hìmà mọ́mọ́gìdọ́nú bí máa kọ́ di ìdí èmi wà ní pé èmi mo kórìíra àwọn tó bá kórìíra àwọn méjèèjì rahimahullah so olóògbà hadith wà látọ̀dọ̀ adiyibunu hatim ó gba àwọn làtọ́ ìfù yóò jẹ́ ká mọ ọmọ kíma àwọn àǹfààní tá a bá ń dárúkọ wọn nínú isnad ló ti sẹ́mọ̀ yí pé imam shabi wà ní sanad hadithi òun ló fa gbogbo àtúntò tí a sọ yẹn nípa imam shabi alayhi rahmatullah kì í ṣe ṣírí bí o aṣáàbì hmm? ah, òun la máa sọ̀rọ̀ wọn wípé ẹnìkan wá bá wọn tó béèrè pé mọ́sùmù záújá ti iblis wọ́n ti yé mọ́rùn ṣáàbí ni tẹ́nìkan wá bá wọn tó ní kí lórúkọ ìyàwó ṣàìtọ́ onídàálẹ́kàlẹ̀ orúsùn Hmm? nìkan tó wò sí mbẹ bóòlù ó sì wá mọ ọkọ ìyàwó so àwọn àfáà máa mú ìkáyà yẹn wá tí wọ́n bá ń bá wa sọ̀rọ̀ nípa adab su'ad ó ti yé àdáàbò suad bí wọ́n ṣe máa ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ìmọ̀ béèrè béèrè ó ti yé kì ṣe gbogbo nǹkan nìyẹn máa béèrè kì ṣe gbogbo nǹkan làáfáà náà fèsì sí ó ti so èsì ó ná sábà bí ìbéèrè yẹn ṣe bó ṣe wá ló ti yé so ọlọ́run bá lẹ́jọ́ lákì kó ṣàánú wa wọ́n ní kan náà àwọn sálàfù pé ọlọ́run fi àdánwò ọmọ ọmọ kan ọmọ ọmọ yẹn jẹ́ màtú wọ́n bá ní màtú hù ní bí yẹn tá lè pè ní o hmm, àkúrẹ́ máa ń hmm. Eh, yorùbá sọ pé apọ̀dà eh, eh, bá abirùn sometimes ó lè jẹ́ physical challenge tó máa jẹ́ pé ọwọ́ ẹsẹ̀ kankan ló lè rí ẹ̀tẹ̀ra stand but àwọn pé tí ẹ̀ bá jẹ́ ẹ̀dà ẹ̀dà ẹni nǹkan ṣe pọ̀ pẹ̀lú pẹ̀lú ó ti yé so ẹni tí e ẹ̀ tó se ṣe so wọ́n á ní pé bàbá rẹ̀ wá ràn ní ó

kí ni lẹ́ǹtì okùn yẹn tó lòrò kádàkádàkádà wọn bá tún lọ ó gbé bí ẹsẹ̀ bàtà mẹ́ta ló bá tún padà wá pé àrùdùrù kàm pé kí ni <laughs> okùn yẹn wọ́n ní bàbá rẹ̀ sọ fún pé àrùdùrù àrùdùmù ẹ̀ náà ni هذا الله المستعان عن علي بن حاتم قال رضي الله عنه قال لما نزلت نبع ترى الله بعلك لا تصيبك حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود títí tí yóò fi kílẹ̀ àsìyín tí ó fi hàn sí yín dúdú òru àti ìmọ́lẹ̀ ọ̀sán àmẹ́tù ìlà ìkọ́lìn aswad mo mú okùn dúdú kan wà ìlà ìkọ́lìn abiad àti okùn funfun fàjáltù máa tàtà wìsàdátì mo bá fi sí abẹ́ ìrọ̀rí mi fàjáltù anzuru fi láìlì fàláyé sẹ̀dí inú lè mo bá ń wò lóru kò kílẹ̀ àti mímí ìmọ̀ àtọ̀tí mẹ́lá ní méjèèjì fàgàdáwùtò ala rasulillahi òun náà ní dúdú òru àti ìmọ́lẹ̀ ọ̀sán kì í ṣe pé òwú funfun àti òwú dúdú òní wọ́n sọ mbẹ̀ قال حدثنا سعيد بن أبي مريم قال حدثنا ابن أبي حازم عن أبيه عن سهل بن سعد حا قال حدثنا سعيد بن أبي مريم قال حدثنا أبو غسان محمد بن مطرف قال حدثني أبو حازم عن سهل بن سعد قال أنزلت وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من ال... ولم ينزل من الفجر فكان رجال إذا أرادوا الصوم ربط أحدهم في رجله الخيط الأبيض والخيط الأسود ولم يزل يأكل حتى يتبين له رؤيتهما فأنزل الله بعد من الفجر فعلموا أنه إنما يعني الليل والنهار ó ní afáwa Sa'id bun Abi Maryam ó sọ fún Imam Bukhari wọ́n ní wọ́n sọ fóun látọ̀dọ̀ àfáwa Ibn Abi Hazim tó jẹ́ ọmọ Abu Hazim látọ̀dọ̀ bàbá rẹ̀ tí í ṣe Abu Hazim látọ̀dọ̀ Sa'ad bun Sa'ad a sọ wípé Abu Hazim méjì ló wà fi tabaqatin wahida inda rijal Bukhari fi isnad Bukhari abu hazim méjì ló wà a ní abu hazim kan yóò máa gba hadith wa látọ̀dọ̀ abu huraira a ní abu hazim kan yóò máa gba hadith wa látọ̀dọ̀ sa'ad bin sa'ad abu hazim tó bá gba hadith wa látọ̀dọ̀ sa'ad bin sa'ad kí la kúrúkọ o salama bin dinar abu hazim tó bá gba hadith wa látọ̀dọ̀ abu rẹ̀ kí lórúkọ rẹ̀ naam barakallahu fikum salman al-ashja'i so níbi a salama bun dinar ó ní a riwaya yìí ló dárò lórí rẹ̀ an sa'ad bin sa'ad ha kalimatu ha abi uthman kí ni túmọ̀ rẹ̀ hada yusamma tahwil isnad kí ni mo pè é tahwil isnad tahwil isnad ìtumọ̀ rẹ̀ ní wípé nínú ìmọ̀ mustala al-hadith mo lè jẹ́ rọ́wí tí mo ń jà máa ahadith lọ́dọ̀ àwọn rìjáàlì mo lè gba hadith yẹn ní turuk méjì tàbí turuk mẹ́ta ó ti yé mo lè gba hadith yẹn ní tọ́rík méjì tàbí kó jẹ́ tọ́rík mẹ́ta láti wá lif láti gbéra níbi tí sánàdù rìjálù ìsínàdù tán parí sí bọ́ sí sánàdù ẹlẹ́ẹ̀kejì tí mo ti gba hadith yẹn àwọn mùsọ̀nìfún wọ́n ṣe ìrìláàmù rẹ̀ pẹ̀lú kẹlmọ̀tì ha wọ́n àfi sínú kaus abẹ́rẹ́ mẹ́ so ha yẹn ó túmọ̀ sí tahwilu isnad ó chẹ́ǹjì isnad ó ti yé ó chẹ́ǹjì isnad tẹlifík tẹlifíkù náà wà tẹlifíkù ni wípé hadith ti ń sọ̀rọ̀ nípa incident kan kéèyàn gba àwọn àbáàrù incidence yẹn lọ́dọ̀ àwọn rijal tó wà mọ̀tẹ́lìfì nọ́fṣùlẹ̀ elkisọ̀ nọ́fṣùlẹ̀ kisọ̀ wàlákin turwa an turku rijal kẹtìrì tamam so ẹn tó wá jẹ́ rọ́wí tó fẹ́ ṣe tàdísù hadith yẹn ó ti fún tọ́lì òun wá là ó kó jọ ó wá sí sẹ́ńdù sánàdù yẹn alatún à ń pè yẹn ní tẹlifíìpù nìyẹn ó ti yé tẹlifíìpù zakarahu mulafakọ̀nù hmm? zakarahu mulafakọ̀nù tẹlifíìpù nìyẹn tahwilu lismad ni èyí tí yani farkun daqiq bainahum mm so yóò padà clear sí ni tàbá ń tẹ̀síwájú nínú ìmọ̀ قال حدثني سعيد بن أبي مريم قال حدثنا أبو غسان محمد بن مطرف قال حدثني أبو حازم عن سهل بن سعد so ẹ̀rí wípé ansar bin saad ha àyẹ̀kọ́ ìgbà tó ṣe tàwíl ismail ó bí wípé ismail yẹn látọ̀dọ̀ sẹ́yìn àbí mariam wọ́n tún gbà látọ̀dọ̀ abu ghassan tẹ́bàdẹ̀wò sánàdà lákọ̀ọ́kọ́ tó wà e bẹ̀ ní ibnu abi hazim tamam muhammad bin mutalib ó wọlé nínú sánàdà ẹlẹ́kejì àbí kò wọlé mẹ́ so àwọn rìjáàlì sinadi yẹn túrùkù yẹn ó lè kíni ó yàtọ̀ wàkìláwù so ó ní túmọ̀ kẹ́lìmọ̀ ha wọn ní kọ́ síbẹ̀ pé ó túmọ̀ tahwil isnad ṣùgbọ́n tó bá ti ń gbà lọ́dọ̀ àwọn afa ó mọ̀ sọ fún pé ha yìí o nǹkan tó túmọ̀ sí ni o tahwil isnad kí náà pè ní tahwil isnad ní ti ń jẹ́ bẹ́ẹ̀ ni o kí náà pè ní tẹ̀lifík ní ti ń jẹ́ bẹ́ẹ̀ ni o kí náà pè ní ibham ní ń jẹ́ bẹ́ẹ̀ ni o kí náà pè ní izhar ní ti izhar nù tajwid o ó ti torí pé lìkúlì fánì mùsàlùhàtù ó ti fánù kọ̀ọ̀kan lóní mùsàlùhàtù ó ti yé kùlìyàtùl eh, khams nínú sẹ̀ríà ó ní nǹkan tí wọ́n ń pè kùlìyàtùl khams nínú mantiq ó yàtọ̀ gédégédé òtẹ́lẹ̀ kan sọ pé uzkur kùlìyàtùl khams ó bèèrè ọ̀rọ̀ pé èwo ń bẹ̀ ṣé tinú mantiq àbí tinú sẹ̀ríà torí pé méjì ṣe kí ni o yàtọ̀ síra so ìsìláhàtì fánù kọ̀ọ̀kan ó yàtọ̀ ó ti yé barakallahu fikum ó ní ọlọ́run bá sọ́nà àtàrà nígbà tí ó sọ ọ̀rọ̀ rẹ̀ mímọ́ kalẹ̀ wípé wàkúlú wá ṣọ́rọ́bù hàtà tàtàbáyà ní alákùnrin khaitul abiyad min khaitul aswad pé ẹjẹ máa mú ẹ máa jẹ máa mú títí tí yóò fi kílẹ̀ sí funfun ìmọ́lẹ̀ àti dúdú òru wàlámiyánzil min alfajr ọlọ́run bá ò sọ kalẹ̀ pẹ̀lú ẹ̀ nígbà náà lákọ̀ọ́kọ́ pé min alfajì nínú alfajari fàkánà rìjálù àwọn sàábé ìdá àrọ́dù àsọ́ọ̀mà tó máa fẹ́ gbàwẹ̀ rọ́bà tó áàdùhùn fi ríjìlìhì alkhaital abyad wal khaital aswad wọ́n máa ń so okùn funfun àti okùn dúdú máa ẹsẹ̀ ọ̀tún àti òsì wàlámi azali akulu hata yatabana láwùrọ̀ yàtọ̀ mà wọ́n àti níyé jẹun títí tí wọ́n fi rí pé ó ti clear pé àdúgbò ah, rẹ̀ funfun rèé ẹ̀rí pé ìtọ́ ẹ̀kọ́ ìyẹn fẹ́ wò èyí ó jẹun di aago mẹ́fà bọ̀ Allahu musta'an fàánzọ́ lọ́lọ́run bá létà lọ́lọ́ padà wá sọ kalẹ̀ yìí pé ní yíyọ òun ni o fàálì mú annahu ibẹ̀ ni wọ́n ti gbọ́ yín lókè nítọ́lọ́ ọba sọ̀rọ̀ gan ní pé òru àti قال باب قول النبي صلى الله عليه وسلم لا يمنعنكم من سحوركم أذان بلال قال حدثنا عبيد بن إسماعيل عن أبي أسامة عن عبيد الله عن نافع بن ابن عمر والقاسم بن محمد عن عائشة رضي الله عنها أن بلالا كان يؤذن بالليل فقال رسول الله صلى الله عليه وسلم كلوا واشربوا حتى يؤذن بن أم مكتوم فإنه لا يؤذن حتى يطلع الفجر قال القاسم ولم يكن بين أذانهما إلا أن يرقى ذا وينزل ذا أني أقول تنصر ọ̀rọ̀ anábì sọ́lá sọ́lá tó sọ لا يمنعنا منه لا يمنعنكم من سحوركم أذان بلال أني ní wípé bìláàlì pèrún kò gbúdọ̀ kọ fún yín láti máa jẹun nìṣó ẹ jẹun nìṣó nígbà bìláàlì bá ń pèrún látọ̀dọ̀ àfáwà ọ̀bẹ́ẹ̀dọ̀ ọmọ ismail látọ̀dọ̀ àfáwà usama an ubaydullah látọ̀dọ̀ àfáwà ubaydullah látọ̀dọ̀ àfáwà nafi' an àti àfáwà qasim bin muhammad látọ̀dọ̀ yàrá aisha kọ́nà tó bá yẹnu sí wọn. inna bilal ń pèrún fàkọ́lá rasulullah sallallahu alaihi wasallam anábíwá sọ wípé kúlù washrabu ẹ máa jẹ ẹ máa mú o hátà yóò azina ibnu ummi maktum títí tí abdullahi àwọn ìwádìí kan sọ pé abdullahi kan sọ pé amir ó ti yé láàlám ṣùgbọ́n abdullahi ibnu ummi maktum ó ti yé ìyẹn mú khilaf lọ́wọ́ ó ti yé ibnu ummi àwọn kan sọ pé abdullahi lórúkọ rẹ̀ àwọn kan sọ pé amir ni ó ti yé wọlá musa hata fi rẹ̀ fàyínàhù láàyò ádínà hata yẹtùlá alfajr kúlù wàṣọ́bù ẹ máa jẹ máa mú hata yóò ádínà ibnu ummi maktum títí tí ibnu ummi maktum tí ó fi pẹ̀rún torí pé lòun òun rí alfajr rí fàyínàhù láàyò ádín òun ní pẹ̀rún hátà ayẹ́fúnlọ alifájò títí tá alifájò àdó ti yọ wàkọ́ọ́lá kọ́ọ̀fún afọ́wà kọ́ọ̀fún sọ wípé ọ̀lẹ́mìyàkùn bẹ́ẹ̀ náà dà ní ìmọ̀ ilà yẹ́rkọ̀dá ọ̀yẹ́ ńzíráza kò fẹ́ sí yàtọ̀ gan-an tààrà láàrin ìmọ̀ àwọn méjèèjì àfi ìyàtọ̀ pé بفتح السين له روايتان بفتح السين وضمها أو وضمه طريق حروف الإجاهية قل جاء مؤنث قل جاء مذكر نجدنا الولي وتي هذه ألف وهذه باء أولي ولكن هذا ألف وهذا باء نجدنا لشكل الولي سو يجوز فتح السين أو ضمها أو ضمه والأمر في ذلك واضح يعني. نعم نعم طيب بارك الله فيكم قال حدثنا محمد بن عبيد الله قال حدثنا عبد العزيز بن أبي حازم عن أبي حازم عن سهل بن سعد رضي الله عنه قال كنت أتسحر في آلي ثم تكون سرعتي أن أدرك السجود مع الرسول صلى الله عليه وسلم تسجد لها من أبي السحور بالدال أو براء بماذا؟ بالدال نعم عند مطلب في نسخة الراء عندك الدال نعم وعندي دال أيضا وعند مطلب را أي نسخة تلك طبعا ماذا يستنى بقى ايه ده ما هذا اسكت نعم مطلب تعال عاتيه نعم ده هذا نسخة دار السلام هذا نسخة دار السلام نعم أنت نسختك ما مجيب نسختك ماذا دار السلف صالح نعم وجامع نسختك ماذا دار ماذا نعم تعال نعم دار الفجر للتراث للتراث دار الفجر للتراث وعندنا دار الفجر الجد دار الفجر الجد ودار الفجر التراث نعم دار ماذا عندك آه نعم دار الجد الجديد نعم نعم قال باب تأخير السحور àkọ́rí tí ń sọ̀rọ̀ nípa ìmọ̀ lọ́ sáàrì lára hmm? àsàhùn yẹn nígbà tó ti jẹ́ fátíà yẹn yẹn ni wọ́n ń sọ kí ni mo pè é tó bá ti jẹ́ dómọ̀ àsìkò ni wọ́n ń sọ ó ti yé yàtọ̀ tó wà láàrin sàhùn àti sùhùn yẹn gẹ́gẹ́ bá ti jẹ́ láàrin àti wùdúù wàdúù barakallahu fikum wùdúù nǹkan ìdà ẹ̀yin obìnrin wàdúù kí ni wàdúù barakallahu fikum alùwùdúù nǹkan alùwàlá gangan ó ti yé misal akhar janaza àti jinaza المنصوب المنصوب والمجرور المجرور نعم المحمول المحمول وطاب هو المكسور جنازة وجنازة جنازة هو نيوكو أها alimait ó ti yé alimaiti apákan náà fún olúgbà sọ pé alimaiti o ni ẹni tó wà láyé tí ò tí kú ó ní alimaiti ó ti yé iná kàmọ̀yí tó ń wà iná hún ànábì ọ́ọ̀kú àwọn náà ó padà kú so apákan náà fún olúgbà wọ́n ṣe tẹ̀fúrẹ́kù ó ti yé ṣùgbọ́n e. lórí ẹ̀ torípò ó lọ padà rí hadith kan táwọn ẹbí ó ti lo so ẹjẹ́ ká ti pẹ̀lẹ́ ó ti yé tó bá ti lánà bí ògbọ́ ládùúgbò àwọn òtún ọ̀wẹ̀ sínú Islam padà so ẹjẹ́ kẹsẹ́ tasadudat tasadudat kò dáa ẹ má jẹ́ ká wọn tasadudu fil umur fil ilmi la tatasaddad la tatasaddad fil ilmi la tatasaddad fil لا تشدد تش... تشدد آه... ايه ده لا تتشدد نعم هذا lọ́dọ̀ àwọn àfọ́ oníbàlágà àwọn ń pè ní tanáfúrò lùkẹ̀lú tanáfúrò lùfòrò àríbẹ̀ẹ̀kọ́ bó lè gẹ́ kò sí tanáfúrò kankan mẹ́sì gbọ́n torí pé yàlìjá àmùkàrárán yàní ó fẹ́ dàbí pé tanáfúrò fẹ́ ó fẹ́ wọbẹ̀ káwà káwà lenient is very very important to be lenient is very very important in everything you do ó ti káwà lenient ó ṣe pàtàkì gan láti ṣàdá fi masáì fi lóga kí á yí masáì ní masáì lẹ̀ ọlọ́run ẹ má máa ṣe tàṣàdúdù ó ti yé ó lè ká nǹkan kan farabalẹ̀ ó padà rí dàkejì nǹkan tó kàn yẹn ó àwọn afọ́ olúgà wọ́n máa ń ṣe tàṣàdúdù gan-an ó ti yẹn wọ́n ti sáájú gan òwò tó bá tó ṣe ìgbà tún táwọn sọ pé kò ráìtì yẹn kí ti yẹ so ẹ ìtàṣà àwọn kan sọ wípé mayit òun náà ni alààyè tí kò tí kú but mayit òun ni ẹni tó ti tó ti kú náà náà ṣùgbọ́n ẹ ìtàṣà dáadáa lórí ẹ̀ torí padà rí hadith tí ó sọ wípé tí ó sọ wípé mayitu náà mayitu náà ni ó ti yé so janaza ó lè tẹ́ gbé sókè janaza ni tó gbéyàn ó ti yé kankara kankara gangan ni janaza sẹ́wọ̀n tán fi kankara Na naasu hmm, naasu náàsù ni kankara ó ti yé kì í ṣe pósí. torí bó sí ò sí nínú Islam ó ti in tó wà òní náà aṣù ó lè jẹ́ parun ni wọ́n fi ṣe ó lè jẹ́ pákó ó ti yé so náà aṣù tí wọ́n fi máa ń gbé òkú kàǹkárá òun ni jìnáza jànáza òun ni mọ̀fúlù bìí òun ló wà lókè náà sọ pé eh, eh, eh, alfasfu almahmud janaza èyí tó gba fatiha òun náà ni mahmud òun náà ni ta gbé ó ti yé wàlkẹ́sírí wàlhàmì èyí tí ń bẹ ń sàlẹ̀ náà ló gbé nǹkan tòun náà ló gba kẹsìrọ̀ ìbùn ló rẹrù kẹsìrọ̀ náà ló gba janaza tó gba àwọn nǹkan yẹn ìyẹn fún máa ń de ìmọ̀ mọ́lẹ̀ ó ti yé bá a ti gbẹ́rẹ́ náà fáwọn àjọ ta gbọ́ náà láti mú kódà àkọọ́lẹ̀ ó ti yé ìyẹn wà ní mọ́ ọ walhamin walkesiri ẹni tí mẹlẹ́gbẹ̀ẹ́ yẹn ní mọ̀mọ́ tí yẹn sọ bọ́tí yẹn ń rọ́jà fáìdà kan yẹn ń rọ́jà ó ti yé so janaza jinaza so janaza òkú jinaza so sahur ó ti yé oúnjẹ sahur ní àsìkò ó ti yé so mọ́sùkú tàṣà dáadáa náà lórí ẹ̀ ó ti yé mọ́tàṣà dáadáa lórí ẹ̀ ìta aṣọ iná jànáza jànáza mọ́tà sádádà lórí rẹ̀ ó ti yé torí wọn nípa aláàdì tìmí tí ó sọ fìlà fún ìta àwí yẹn ó ti yé kò sí tẹ̀kíìdì ó ti yé sọ̀rọ̀ kọ́lọ̀ kí kó ṣàlùwà má sì pàṣá dúdú. látọ̀dọ̀ àfàwà Abu Hazim látọ̀dọ̀ àfàwà sáàlù bùnú sáàlù wọ́n ní àwọn ọmọ ń jẹ sàhóòdù pẹ̀lú àwọn fámílì àwọn súnmọ́ takónù sọ àti àwọn ó sì jára láti jẹ sàárù yẹn han udrika sujud ma'a rasul sallallahu alaihi wasallam títí tí màá fi bá ànábì lórí sujud lórí ìforíkanlẹ̀ ló ti yẹ nínú al-ihtimal ni pé ìforíkanlẹ̀ raka'ata al-fajr ló ti yẹ nínú al-ihtimal ìforíkanlẹ̀ rákàtà alifajiri tàbí kó jẹ́ ìforíkanlẹ̀ kìyàmùláì tó jẹ́ wítìr ó ti yé kìyàmùláì tó jẹ́ wítìr tó túmọ̀ sí pé jíjẹun títí wọn ó yá díẹ̀ sí ti tànàmì àlọ́sọ́là ó ti yé so alimuhim wájú ṣáhid náà ni wípé kama jẹ sàárì láago kan òru ó ti yé wájú ṣáhid yẹn tó wá sì jẹ́ wípé tó àánú àti àfáàmù tọ́lìbù yóò mọ̀ wípé pẹ̀lú bó sì jẹ sàárì títí náà ó sì tún lọ sọ́dọ̀ ànábì ó sì tún bá ànábì tó ń jẹ sàárì lọ́wọ́ méjèèjì náà ń ju wípé ní ó ti yé akálàṣe akálàṣe oúnjẹ tí yàrá fẹ́ ṣe ìgbà míì ó lè ṣe ó lè ṣe sábàbí tẹ̀kíìrù kéèyàn ó jí tètè jí irú nísìnyí ẹni tó fẹ́ ṣe ẹ̀wà ó ti yé so ó lè ti jí látàgò kan tó dẹ́wà mi wà kọ́mọ ẹ̀wà mi jẹ́ pé three hours ni ó ti yé. ẹ̀wà lọ́dọ̀ tiwa lọ́hùn ẹ̀wà mísírọ̀ ẹ̀wà mísírọ̀ lọ́dọ̀ wa lọ́hùn fúlù wọn ó ti yẹ kó tó jiná ó máa ń tó bí twelve fifteen hours bẹ́ẹ̀ni adásí ó jiná láàrin ìṣẹ́jú márùn ó ti yẹ bí fifteen hours ó ní fúlù ó ní tó máa jiná so irú fúlù yẹn ní ìsìn yẹn tó bá fẹ́ fi jẹ sẹ́wọ̀n pé ní bábì àwòlá náà ni pé kó ti sìn kó tó sùn tó tó bá ti jí yóò sì gbé nǹkan rẹ̀ kaná òtí oúnjẹ tí ẹ̀rọ fẹ́ fi jẹ sàhúrù ń gbà míì lè ta ó lè ó lè bùkátà sí títètè jí èèyàn ẹjọ́ fẹ́ gúnyán nìsín ó lè ti jí pé ẹ̀fẹ́ lómi ọ̀la ẹ̀kọ́ mọ́ jẹ́ lóru ó ti pé ó bìlì pé ara máa wúwo ẹ̀hán tó so يعني باختلاف ال اختلاف ال ال الحروف السجود والسحور قلت اها سو طبعا كان يلا عفا عفا سو هو ما شاء الله يرى قلت سو كيسه او قصوا بعد وفي بعد النسخ سحور àfàjámíò so o ní ṣe ẹ̀sìbáàdù pé mistake ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ tó bá ṣe ẹ̀sìbáàdù pé mistake ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ tí tó bá ṣe ti tẹ̀lé jẹ́ mistake ńkọ́ àwọn àfáà òkú ṣe tàhlìlì báyẹn ó ti yé àwọn àfáà òkú ṣe tàhlìlì báyẹn o ní ṣe ẹ̀sìbáàdù pé mistake ní torí pé tó bá lọ ka mùkọ́ dìmọ̀ sọ́bà yẹn àwọn náà sọ fún ẹ pé àwọn ṣe ẹ̀sìn máa dùn لا تتسرع نعم ولا تتشدد بارك الله فيك mo rò pé méjèèjì ẹ́ kílẹ̀ àbáyàn tàbá pè ní ṣùgbọ́n pè ní ṣòfòrò àlìmọ́hìn ó ti yé so tẹ́bá ń ka mùtún látàjùlọ mùtún hadith ó gba àwọn nǹkan iná lẹ́mọ̀ọ́sù irú bọ́ọ̀bá ti sọ́yẹn bí wàá ti kọ́ síbẹ̀ lọ́dọ̀ pé lọ́dọ̀ ti tiẹ̀ èmi tí mo sọ pé ṣé sùjú lọ́wọ́ lọ́dọ̀ yìí mo mọ nǹkan tí mo sọ pọ̀ kí dédé mo kọ́ sí nígbà yìí náà mo lọ pé mo gbà lọ́dọ̀ àwọn àfà so ìgbà tá a débẹ̀ mo mọ tí wọ́n ń sọ so mo mọ̀ pé tẹ́mi náà fẹ́ káwọn èèyàn dọ́mi mo mọ tẹ́mi náà wì mo rò pé ti yé so bó ṣe jẹ́ nìyẹn barakallahu fikum wọ́n sọ wípé mistake ni òtítì ẹgbẹ́ lè jẹ́ mistake lóṣàtì ni ilé jẹ́ mistake ó ti yé sọ àwọn àfà òní iṣẹ́ ìtìbà rẹ̀ báwọn ètò wájá mistake tó yẹ tẹ̀sífù wọ́n sọ ìpele tẹ̀sífù ni مر rò kókíà والعلم عند الله سبحانه وتعالى قال باب قدر كم بين السحور وصلاة الفجر قال حدثنا مسلم بن إبراهيم قال حدثنا هشام قال حدثنا قتادة عن أنس عن زيد بن ثابت رضي الله عنه قال سحرنا مع النبي صلى الله عليه وسلم قال ثم قام إلى الصلاة قلت كم كم كان بين الأذان والسحور قال kọ́dùrù khamsi na àyà ó ní àkórí tí sọ̀rọ̀ nípa pé kí ni gbèdéke ti ń bẹ láàrin sàárì àti ìrun alfajiri látọ̀dọ̀ àfáwà muslim ọmọ ibrahim látọ̀dọ̀ àfáwà hisham látọ̀dọ̀ àfáwà qatada ibn di'ama as-sadusi an anas látọ̀dọ̀ àfáwà anas an zaid ibn sabit látọ̀dọ̀ àfáwà zaid ibn sabit qala tasaharna ma anabi sallallahu alaihi wasallam ó ní àjẹsàrí pẹ̀lú anabi sallallahu alaihi wasallam súnmọ́ kọ́mọ ilẹ̀ sọ́lá anabi ti di láti lọ kírun kóòtù mo á ń bè lọ́wọ́ rẹ̀ yìí pé kámkánà báyìí náà àdánù wa sahur kí ni gbèdéke ti ń bẹ láàrin irun pípé àti sàárì kọ́lá kọ́dúrú khamsina àyà so gbèdéke àsìkò tá a lè fi ka àádọ́ta àyà nínú alukur'an tó túmọ̀ sí pé àsìkò yẹn ò sí kí ni o tó ẹ pé tó túmọ̀ sí pé èèyàn lè jẹ sàárì tán kó sì tó máa gùn fẹ́ oúnjẹ àìbẹ́ẹ̀kọ́ nígbà tí wọ́n ń ṣe ìkọ́mọ̀ kan lọ́wọ́ ó ti yé so yorùbá ní ẹni tó yó kì í yán ẹni ebi ń pa kì í gún fẹ̀ àìbẹ́ẹ̀kọ́ ni ẹni tó yó kì í yán ẹni bí pa kì tó. tòwájú ṣáìdì náà ni pé àsìkò yẹn kéré gan ló ti yẹ barakallahu fikum qala ti barakati sahur min gairi ijab ẹwù tẹ̀gbìn mashallah imam buhari aleyhi rahmatullah inú tẹ̀gbìn ibu rẹ̀ ẹ̀ gbàgbọ́ yẹn fídíò rẹ̀ ń ايوه تبريبها قال باب بركة السحور من غير إيجاب لأن النبي صلى الله عليه وسلم وأصحابه واصلوا ولم يذكر السحور قال حدثنا موسى بن إسماعيل وهو أبو سلمة التبوذكي موسى بن إسماعيل كنيته أبو سلمة التبوذكي أبو سلمة التبوذكي قال حدثنا جويرية وهذا جويرية هو رجل جويرية في هذا السند رجل واسمه بالكامل جويرية بن أسماء أبوه أسماء نعم أبوه أسماء وهو بنفسه جويرية ولكن آه، أغلبية الناس يظنون أن اسم جويرية لا يتسامى به أحد إلا أن يكون بنت وهذا خطأ وكذلك الأسماء أسماء أسماء يسمى به رجل ويسمى به بنت تمام بارك الله فيكم الناس عن عبد الله رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم واصل فواصل الناس فشق عليهم فنهاهم قالوا إنك تواصل قال لست كآهتكم إني أظل أطعم وأسقى àkòrí tí ń sọ̀rọ̀ nípa àlùbáríkà tí ń bẹ nínú kéèyàn jẹ sàárì ní ń gẹ́rì ìjáàbí láìsọ̀nà yàn ìyá ní lẹ́sàdíwájì tó sàárì ìṣèwájì òtìyó tàbí pẹ̀lú táwọn afá máa ń gbóhùn tọ̀ yànjú pé fọnu bó ṣe gẹ́ omi kan tàbí síbi omi kan kó ṣe kí ni o kó mu kò sì máa bá sódà kó lè dúró nípò sahur ọ̀kan jẹun náà ni omi yẹn náà ó dúró nípò sahur kí àlùbáríkà sàárì yẹn kó má ṣe kí ni o kó má bàa fò ẹrù. lè ánà nàbíyà sallallahu alaihi wasallam nítorí fa pẹ̀lú ìgbì náà ni pé ànábì sallallahu alaihi wasallam wà sábà wà sọ́lù wọn àtàwọn sàbí wọn ṣe wù sọ́ọ̀lù wọ́n ṣe rìsọ́ọ̀lù rìsọ́ọ̀lù ní pé kéèyàn má jẹ sàárì ó ti yé kéèyàn má jẹ sàárì so wàlá music card ṣàfò wọn sì dáa kan bẹ̀rù pé wọ́n jẹ sàárì ó ní rìsọ́ọ̀lù. قال حدثنا موسى بن إسماعيل أفوى موسى بن إسماعيل وهو أبو سلمة التبوذكي حدثنا جويرية وهو جويرية bun asma as-sana'ani ad-dubai afwan juwairiya bun asma'i ad-dubai laysa sana'an ad-dubai annabi an abdullahi ibn umar ó ní anabi sallallahu alaihi wasallam ó wá sọ́là fa wá sọ́là náà àwọn náà bá ń wá sọ́là pẹ̀lú anabi wọ́n gbàgbà yípo fàṣàkọ̀ àléhìn àwọn yẹn ò bá lè ó wá yíwọ́ ó yíwọ́ lé àwọn tí wọ́n bá nàbí gba agbayipo yikpo ọ ọ ọba yiwọ oti iwe fani ha hụ anabiha n'ikpe ma ma o kọọlụ i na-aka anabi ọ maa gbaa agba yikpo kọọlụ ni last ọ ya ha atụkọ ya ma fara ụwa enyi emi o dabe enyi ịnye azụ ụda anwụrụ ụsọọ emi o ọnụnkwụnye n'iwe ụdịọ masi nkwụnye n'iwe onye ụmụ. ẹ má fara wé mi wọ́n fún mi lóúnjẹ wọ́n ti fún mi lómi náà àlàyé táwọn afáà ṣe ni wípé oúnjẹ táwọn bí ń sọ àti nǹkan mímu ti ń sọ yìí ṣé hakiki náà ni àrínà àwọn afáà tó ń sọ pé hakiki ni oúnjẹ yín mu pé hakiki náà ni ó ti yé ọlọ́run fún oúnjẹ ó sì ń fún níhun ṣùgbọ́n kì í ṣe pé bá oúnjẹ yẹn ń gba ẹnu wọlé àdúrà àfà tí wọ́n sọ bẹ́ẹ̀. àdúrà àfà tí wọ́n sọ yìí pé anábì sọ́lá àṣálà ìmọ̀ onímùnàjá pẹ̀lú ọlọ́run ọba sọ́nà àtàlà ìmọ̀ bọ́lọ́run bá sọ̀rọ̀ so nínú ìbọ́lọ́run ọba àlejò lásọ̀rọ̀ yẹn ó rí ayo nínú rẹ̀ clear ayo ń bẹ nínú mùnàjá bó ṣe bọ́lọ́run ọba sọ̀rọ̀ yẹn so kò kí ìlú kankan ń pa àwọn mo rò kó قال حدثنا آدم بن أبي إياس قال حدثنا شعبة قال حدثنا عبد العزيز بن صهيب قال سمعت عنس بن مالك قال قال النبي صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة أني أفا أنس بن مالك أصيب النبي صلى الله عليه وسلم أصيب أما جاء ساري من طريق البركة هو أنه ساري آه ومن بركاتها كما ذكر ابن حجر اتباع السنه nínú àwọn báríkà tí ń bẹnu sàárì gẹ́gẹ́ bí afárá inú ajá ti sọ ọ́ náà ni pé ìtìbá òsúnà nínú rẹ̀ náà ni nínú àwọn báríkà tí ń bẹnu náà ni mukhalafatu alul kitab kéèyàn khalafa àwọn alul kitab nínú àwọn tí ń bẹnu ni pé àtàkọ́ wí bìí alàlẹ̀ ìbáadà ẹ̀ ń bàjẹ́ sàárì yóò tún lè ti jọ́sìn tó bá jẹ ọ̀sán ààwẹ̀ bákan náà nínú àwọn tí ń bẹnu mudafa àtúnṣu tó yẹ pé ìwà ìdá ebi tí máa ń pààyàn òun ni ó máa ń bí bí kéèyàn máa ń kara èèyàn ó ti yé ẹni tí ò jẹ sàárì ó lè máa kara máwọn èèyàn necessarily gbọ́n bá jẹ sàárì ó sì ní nǹkan nínú tó fi ń gbé ara bákan náà àlùbáríkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àzìyáda tó fi ó ti yé kó àlékún màsáàtì wà fún yàn bákan náà fúrúsọ́tù sọ́dátọ̀ lèmọ́ ńlá méjì dùn mọ́ yàtọ̀ sáré bìhí orí ọ̀fẹ́ ló dé láti sàárà àfẹ́ tí ò bá ní tí ó fi jẹ sàárì bákan náà àtàfẹ́bùtù aládùá ń da mazinatul ìjábà so yóò máa jẹ́ pé èèyàn dún ní mọ́ ààwẹ̀ púpọ̀ nígbà tí nígbà àsìkò gbígbà àdúà ah, قال بعض إذا نوى بماذا بالنهار صوما وقالت أم درداء كان أبو درداء يقول عندكم طعام فإن كنا لا قال فإني صائم يوم هذا وفعله أبو طلحة وأبو هريرة وابن عباس وحذيفة رضي الله عنهم قال حدثنا أبو عاصم عن يزيد بن أبي عبيد عن سلمة بن العقوع رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم بعث رجلا ينادي في الناس يوم عاشوراء inna man akala falyutimma aw falyasum wa man lam yakul fala yakul ó ní àkórí tí ń sọ̀rọ̀ nípa béèyàn bá gbààwẹ̀ béèyàn bá ní àníyàn àwẹ̀ lọ́sàn eléyìí àwẹ̀ àgbàgbọ́rẹ́ ni o tó wáyé pé Ramadan yajibu mabit almabit biniya ó ti yé kéèyàn láàníyàn kó tó sùn ó ti an yubayyita نيته أتي هكذا وقالت أم درداء يا أم درداء وني كان أبو درداء يقول أبو درداء كن أرقى رجعنا أرقى رجعنا وايمير بن مالك وايمير bọ́n malik olórúkọ àbúdàdà àbúdàdà sọ fún yàwó rẹ̀ pé sẹ́ lóúnjẹ ńlé yàwó rẹ̀ sì dáhùn pé à lóúnjẹ fọkọ́ ló wá sọ wípé fa inni sọ ìmìyàn mi hàzà mo ti da láwẹ̀ lónìí abútọ́lá náà ṣe ń tó jọ Abu Hurairah náà ṣe ń tó jọ Ibn Abbas tó jọ náà tó jọ. Abu an Yazid bin Abi látọ̀dọ̀ Abu látọ̀dọ̀ Yazid bin Abi Ubayd an Salamata bin al-Aqwa radiyallahu anhu anna Nabiyya sallallahu alaihi wasallam an ní anabi sọ́lá sọ́lá pé arákùnrin kan wípé ó kéde láàrin àwọn èèyàn

ọ̀ràn yàn wọn àti àwẹ̀ Ramadan kò tí ì dé nígbà náà. a hadisi ta kàyí haddathana abu asim an yazid bin abi ubaid an salamata bin al-akwa an nabiya sallallahu alaihi wasallam ba'atha rajulan yunadi al-hadith هذا ثلاثي هذا الحديث هو حديث ثلاثي وهو الثلاثي الخامس في صحيح البخاري أصفنا أقول ثلاثي ميلو لو أنه كتاب الصوم méjì 22 kan o solafiyat dọ́wà ló sọ pé Bukhari 22 ni inú 22 yẹn méjì nínú ẹ̀ ó wà nínú kitabu sọ̀m wàl awwal wà solasi alkhamis wà wàl awwal الثلاثي في كتاب الصوم وهو هذا الحديث حديثي أتي أن أول الثلاثي في كتاب الصوم وهو خامس وهو ثلاثي الخامس في صحيح البخاري nínú 22 mo rò pé yé so tẹ́bá sì èèyàn mẹ́ta níbẹ̀ láàrin afáà Bukhari àtànáà sọ́làsọ́là ẹni àkọ́kọ́ Abu Asim ẹni ẹ̀kejì Yazid bin Abi Ubaid ẹni ẹ̀kẹta Salama bin al-Akwa ó sì kà Nabi sallallahu alaihi wasallam hadha isnadun ali jiddan hmm? wala yujad ala min zalik mutlaqan la yujad ala min zalika mutlaqan ló ti yé òsín tó tún wàhálà jù bá ń lọ torí pé kìí ṣe tàbí kìí ṣe tàbí rìn ó ní musannif قال بعض الصائم يصبح جنبا قال حدثنا عبد الله بن مسلمة وهو القعنبي عن مالك عن سمي مولى أبي بكر بن عبد الرحمن بن الحارث بن هشام بن المغيرة أنه سمع أبا بكر بن عبد الرحمن قال كنت أنا وأبي حين دخلنا على عائشة وأم سلمة حار قال حدثنا أبو اليمان أخبرنا شعيب عن الزور قال أخبرني أبو بكر بن عبد الرحمن بن الحارث بن هشام أن أباه عبد الرحمن أخبره مروان عن عائشة وأم السلامة أخبرتا أن رسول الله صلى الله عليه وسلم كان يدركه الفجر وهو جنوب من هارس ثم يكتس ويصوم قال مروان لعبد الرحمن بن الحارث اقسم بالله لا تقر عنا بها أبا هريرة ومروان يومئذ على المدينة فقال أبو بكر فقال فكره ذلك عبد الرحمن ثم قدر لنا أن نجتمع بذي الحليفة في بأبي هريرة هنالك أرض فقال عبد الرحمن لأبي هريرة إني ذاكر لك أمرا ولولا مروان أقسم علي فيه لم أذكره لك فذكر قول عائشة وأم سلمة وقال كذلك حدثني الفضل بن عباس وهن أعلم وفي بعض النصح وهو أعلم ماذا عندكم عندك وهن علما عندك وهو عند مقدم ما عندك وهن أعلم آه، جامع ماذا عندك ها وهن أعلم عندك والباقي خطأ <laughs> على مذهبك أنت جامع ويعتبر آه، كل النسخ آه، <laughs> المختلفة لنسخته كل النسخ التي تخالف نسخته جامع يعتبرها ماذا خطأ وعندك وهن ولا وهو آه أو وهو وهن طيب عندي وهو عندي وهو ولما ذكر الشيخ أنا مسحت وكتبت وهن أعلم تمام ولكن أنا أعرف أنا في يعني روايتان لا تمسح هذا أنا لا أمركم بالمسح لا تمسح إنما كنت أقول لكم فقط تمام نعم لأنه يعني ثبت وهو في بعض النصف كما وأنتم على ذلك من الشاهدين أليس كذلك نعم تمام وقال حمام وابن عبد الله بن عمر عن أبي هريرة كان النبي صلى الله عليه وسلم يأمر بالفطر والأول أسند àkòrí tí ń sọ̀rọ̀ nípa aláwẹ̀ tó jí lẹ́nu tó lu jánábà aláwẹ̀ tó jí lẹ́nu tó lu jánábà látọ̀dọ̀ àfáwà abdullahi ibn maslama látọ̀dọ̀ àfáwà malik látọ̀dọ̀ sumayi maula abibakri látọ̀dọ̀ àfáwà harith bin hisham al-mughira wọn làwọn gbọ́ tí abubakar ọmọ abdulrahman ó sọ wípé kuntu ana wa abi hina dakhalna ala aisha òun àti bàbá àwọn àwọn wọlé ti yàwó aisha wa umu salama àti yàwó umu salama ha ay tahwil al-isnad látọ̀dà abúlé yemen látọ̀dà fáwọn shu'aib látọ̀dà fáwọn zuri قالوا ني أخبرني أبو بكر بن عبد الرحمن أبو بكر بن عبد الرحمن صفون بي باباه عبد الرحمن أصفون بي مروان أخبر مروان أصف مروان يبي يا عائشة أتوم سلام وصفاهم يبي أنا أبو عمر صلى الله عليه وسلم ومن جني وعصنبا وهو جنوب تي وسي وعلين تولو جانبا ثم يكتسل أنا بيوسي ويوسي يوسي يباوي àfọwà ah, marwan wá sọ fún abdulrahman ọmọ aris wípé òun ah, fi ọlọ́run ọba àlekọ́lá búra in tó sọ yóò takò làákàyè òun òun ò ní gbà àfikún òun mọ́rọ́dọ̀ àfàwà Abu Huraira ah, bákan náà <clears throat> ni gómìnà náà madina ó sọ fún abubakar abubakar wá sọ abdulrahman bó pé nǹkan abdulrahman ní ìríra ثم قدر لنا أن نجتمع بذي الوليفة إنه يتولون أساقع دني ذي الوليفة تريك أبو هريرة أني لك سي ذي الوليفة عبد الرحمن واسوفا أبو هريرة يقول إني ذاكر لك أمرا مفسر كفو ولولا مروان أقسم علي فيه لم أذكر لك تيجي بعد كده مروان مروان وفلان بابورا لوريه وبعما تصفوا فذكر قول عائشة وأم سلمة وصوروا أم سلمة أتيا وعائشة فقال Ah, wọ́n sàlàyé fún wípé kàdáríkà àdáta ní alifọ́dúlù bùnà abbas nítorí sọ ìfọ́dúlù bùnà abbas náà ó sọ tí ó jọ bẹ́ẹ̀ fún mi wàhúwà alam tó bá ní wàhúwà alam tó túmọ̀ sí pé fọ́dúlù bùnà abbas alifọ́dúlù abbas ó wà alam pé bímọ rọwà ìstánlọ́wà ìntẹ́gbẹ̀rẹ̀ أنتو يعني اختلاف كلمة وهو عالم الفضل بن عباس هو عالم وراوي وعالم بماذا بما روى الراوي عالم بما روى إن ثبت هو وهو عالم kátó ní wàhúwà àlà ẹ̀rẹ́kọ́ yàní àrọ́wí alam bí ma rọ́wà rọ́wí tó gba àdísì ẹ̀hún ló nímọ̀ jù tó náà ló gbà wá abáṣe ń sọ pé náà fábàtà yàní tashkil wàhúnná kò sẹ́ni kankan tó wà ń bẹ̀ nígbà tí ànábì ò sọ̀dọ̀ obìnrin kankan jọ̀dọ̀ àwọn ìyàwó àbí ẹ̀kọ́ ni òun náà alam àwọn ni wọ́n nímọ̀ jù lọ nípa àlámọ̀dé ànábì sọ́lá sọ́lá pàápàá jùlọ ní nǹkan tó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ orí bẹ́ẹ̀dì àbọ̀rọ̀ olú yàrá òun náà alam kò sẹ́ni kankan bẹ̀ kò sẹ́ni kankan bẹ̀ òun náà alam huwa tẹ́bá gba ní yàní tẹ́bá gba láwùtàlà kọ́ìtùmọ̀lẹ̀ ilmá anìlmọ̀sọ́dìr sátàkùnà lakum jawda hmm, fi ta'lim wà fi náṣírí hadal ilmi tẹ́bá gba ìmọ̀lọ́ ní masọ́dìr nípìlẹ̀ gangan tẹ́bá ti fẹ́ máa ná ìmọ̀ náà ó ti yé kó wà wà fún yín jáúdà wà fún yín ó ti yé ẹ mọ̀ àlámọ̀rí àwọn masáìl tó wà nínú hadith min haisu loga ẹ min haisu ikhtilafu alfaaw ẹ mọ̀ min takalufin tó yẹ pé ẹ̀ tẹ́ ń bá sọ̀rọ̀ gbọ́mọ̀ pé ẹni tó ń sọ̀rọ̀ ó mọ kínní ó ń là bọ̀ra rẹ̀ pé takalufu wà sọ pé bá ń kọ́ lẹ́kọ̀ọ́ yẹn kò sí tàkálùfù ń bẹ̀ ó ti yé adáhùwà ó yẹ pé ká farabalẹ̀ dáadáa kọ́lọ̀ kó ṣàánú wa barakallahu fikum. قال باب المباشرة للصائم وقالت عائشة رضي الله عنها يحرم عليه فرجها قال حدثنا سليمان بن حرب قال عن قال عن شعبة أن الحكم عن إبراهيم عن الأسود عن عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم يقدر ويباشر وصائم وكان أملككم لإربه وقال وقال قال قال ابن عباس معارف حاجات قال طاووس غير أولي الإربى الأحمق لا حاجة له في النساء وقال جابر بن زيد إن نظر فأنا يتم صومه أقول tí ń sọ̀rọ̀ aláwẹ̀ kó fara ru ìyàwó rẹ̀ ìyàwó Aisha kọ́lọ̀nkì yọnu sí wọn oníyàhùn màálí ìfarjúwa èèwọ̀ ló jẹ́ fún ọkùnrin kí ni o abẹ́ ìyàwó rẹ̀ lọ́sàn àwẹ̀ látọ̀dọ̀ Sulaiman ọmọ harbi látọ̀dọ̀ shoba látọ̀dọ̀ hakam látọ̀dọ̀ Ibrahim látọ̀dọ̀ aswad látọ̀dọ̀ Aisha kọ́lọ̀nkọ́ba kẹwọn onye ní anábì a máa kíìsì àwọn ìyàwó rẹ̀ a sì máa fararò wọn nígbà tó bá wà nínú ààwẹ̀ wàkánà amúlẹ́kà tó ń lè iribi yìí tó bá fún ní iribi yìí bí kẹsìrì fàwọ́ lè ọdún òbí náà sì hì bí kẹsìrì lè ọdún yìí wàbí fásitì lè hájà tì hì iribi yìí bí kẹsìrì lè ọdún òdòwìhì ó ti yó ọ̀bìlfàtúhì lè hajjá ti hì wàkánà amlákàkùn lè rí wàkánà amlákàkùn lè arùbìhì ta ni arùbù wà lọ́dọ̀ rẹ̀ nùsà ta ló nùsà tí arùbìhì ń bẹ lọ́dọ̀ rẹ̀ ṣe gbogbo nùsà tí ń bẹ lọ́wọ́ yín ṣe irìbìhì ni kò sẹ́ni tó ní arùbìhì wọn wọ́ yẹn mi gbọ́

ṣùgbọ́n kì í ṣe pé máa ń súnmọ́ wọn ó ti yẹ anabi sọlá sọlá kì í súnmọ́ wọn. ó wá ní wàkàánà amúlẹ́ka fún lè náà ẹni tó ní ìjánu ara rẹ̀ lọ́wọ́ jù lọ ó ti yẹ ó lè kọ̀ǹtró ṣáwọ̀ ara rẹ̀ ó ti yé ẹ̀hán so ló fi jẹ́ wípé ọ̀rọ̀ yìí kìí ṣe mọ̀fútọ́ ẹni tó ṣe nìkan níjẹta nínú àwẹ̀ ó ti yé so kó má try ọ ó di yé tó bá try ó má gbà wẹ sixty kó má try rárá kó má risk ẹ ó ti yé ṣùgbọ́n tó bá jágbà lágbà tó yẹ pé so ara ti dá yàbí sixty seventy five so àwọn yẹn lè mọ ó ti yé nǹkan kan lè mọ tààkútú so wọn làwọn kò ṣàmùwà so. مباشرة عم من الجماع طبعا مباشرة عم من الجماع so جماع الولود فقط مباشرة طوى أشمل جو يعني جماع وأشمل من الجماع ويشمل الجماع واللمس والتقبيل و àfáà wọn ní ìdájọ́ tó rọ̀ abẹ́ ọkùnrin kó di ẹ̀tọ́ fún abẹ́ obìnrin wọ́n ní ìdájọ́ tó rọ̀ mọ́ wọ́n ló lé ní three hundred nínú fíkì ìsìlámì afáàmùjib ìdájọ́ tó rọ̀ mọ́ kí ọkùnrin lẹ́tọ̀ọ́ sí obìnrin nínú fíkì ìsìlámì àní ìdájọ́ tó rọ̀ mọ́ kí abẹ́ ọkùnrin kó di ẹ̀tọ́ fún abẹ́ obìnrin nínú fíkì ìsìlámi ó tó mélòó náà bíi mẹ́rin hádá dalilun ala annahu laysa ma'ana ruhan innama kana ma'ana jasadan faqat wa hádá yadullu ala عدم الانشغال بشيء آخر حين تتلقون العلم عن العلماء ولقد قلت لكم سابقا أننا كنا نجهل هذه المقولة في أذهاننا عند الدروس لدى المشايخ الفوت البول والبول هو الفوت Albaulu alìfàòtù ó wà ní jòkó lọ́dọ̀ àwọn afá ó mọ̀ gba ìmọ̀ ìtọ̀ ó sì mọ̀ gbọ̀n ọ́ ó sì ní lọ́lọ́tọ̀ torí pé alìbáolú alìfàòtù tó o bá ti lè kọ̀ǹsídà pọ̀ fẹ́ lọ tọ̀ ìjẹ́ bá ti sọ lásìkò yẹn kò ti nífẹ̀ẹ́ mi àwa máa pa ìtọ̀ mọ́ra àmọ́ pa mọ́ra àmọ́ pa mọ́ra àmọ́ pa mọ́ra ẹnìkan lọ́dọ̀ ebi àwọn ọmọ ìsọfẹ́ èyí gbọ́dọ̀ pàtó mọ́ra wà láàyè sọ́lé wàhúwá mọ́zá yùdáfíù án àkùbàsáyì wà láàyè sọ́lé wàhúwá yùdáfíù lórí ìrún ni mo ti pàwọ́ra ìyẹn ní pàwọ́ra tí wà sí lórí wọn kò clear náà lórí ṣùgbọ́n ní ìta àrùn tí bùkátà bá béèrè fún ìyẹn lépa mọ́ra ó ti yé àyàfi téèyàn bá ti pé ó ti fẹ́ di drug tó ti fẹ́ kó nǹkan míì bá àlàáfíà ara èèyàn lè èèyàn lè pamọ́ra ṣùgbọ́n nítorí fowl nítorí fowl èèyàn gbúdọ̀ ó ti yé tahamul àwọn ọmọ retí àsìkò tí wọ́n pìrùn àwọn àsìkò tí wọ́n fún wa ní bírèkì kí ká lọ jẹun so alifawutu albaul alfaut albaul huwa alfaut tó bá fi lè kọ̀nsídà ìtọ̀ niyún ẹwà rọ́pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ mi ní dárúsù wọ́n tún mọ receive call wọ́n tún jáde wọ́n lọ receive call wọ́lá yubali bihadha aslan Wala yubali aslan kò ní mùbà láti pẹ̀sẹ̀ pẹ̀lú dáà ń sọ yìí kò mọ kí mọ̀ sí bẹ́ńbẹ̀ so látàjùlọ àwọn tán bá wá sílé kí ó pẹ́ndìlì tàbí tí rìsọ́ọ̀tì jáàmù ó fi jáde ó ti yé ẹ̀ lérí mùbà láti kankan lára wọn tàbí ẹni pé ọ̀tọ̀ níbi tí ń lọ gangan ó kàn fọwọ́ kọ́kọ́ gba bí ìkọjá náà ni kì í ṣe ibi tí ń lọ yàtọ̀ ẹ̀ ní bọ̀ láti lára wọn tó máa ní hálùkọ̀ bẹ́ẹ̀ láago mẹ́wàá aago mẹ́wàá ẹni wọ́n ẹ̀sẹ̀ gbómi lọ léwẹ̀ házà aláìsà nínú àdáàbì tọ́líbì ilmi kò sínú àdáàbì tọ́líbì ilmi kí olùkọ́ ó dé dárúsù kó máa kó wá di pé olùkọ́ ó wà dé sáájú rẹ̀ láyàmbẹ́gì so àwọn sálà fún máa ń ṣe hírs alátàfíì jiddan ó ti yé muhammad bin sallam eh, sheikhul bukhari muhammad bin sallam ìkànnà àfáà imam bukhari ni ó wà ní dárúsù lọ́jọ́ kan dárúsù àfáà wọn wọ́n ń gba ìmọ̀ kí ni mo náà ń ṣe ibùdó bá tán nínú kọ́lámù dawa àbí kí lẹ́yìn pé yín kìtà ń tàdá íǹkì hmm? ọ̀tán nínú gègé tí fi ń kọ̀ọ̀kan àfáà sì ń ṣe ìmláwù durus Muhammad musala wo pé ha tí bá ní kí lọ síta kí n lọ kí n lọ ha pé lọ́wọ́ ṣẹlẹ̀ pé ìjẹ́ ń kọ yìí nìsìn kálukú ní kọ tiẹ̀ tẹ́nìkan ò rí ẹnìkan ó sọ pé ah! kọ́lá mú ń dìdì náà <laughs> bó ti parí onídárùsùn kọ́lá mú ń dìdì náà níbi àwáyé ẹbáfilé báyìí kan níbi àwáyé níbi tí wọ́n jókòó sí ìsinmi àfilé ní ìsìn 5000 naira màá fóńtọ̀ pátákọ́ yàrá tí báyìí náà yàdá yìí al-akla pátákọ́ yàrá tí báyìí náà yàdá yìí al-akla ẹ̀yìn kọ́lábù bìdì náà gègé tó sọ̀kalẹ̀ síwájú rẹ̀ ó yà pa ẹgẹ́ mọ́ ṣe mọ́ sọ kí ló dé tó fi sọ wípé kọ́lámù bìdì náà fi tó bá lọ síta tó lọ ra kọ́lámù yẹn ṣé dínàrì kan ló máa ra kọ́lámù yẹn ìlú náà ta bẹ́rù ìlú náà bẹ́rù ní ìsìn fọ́tì náírà bí kí bẹ́rù yẹn wá tán ní dárúsùn bí o ti bẹ́rù rẹ lè tán níbi táwa níbi tẹ́sí jọ́ọ̀tì màlúmọ̀ àwọn pé bẹ́rù kan wá tán fún náírà tó lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìmọ̀ jù báyẹn lọ hmm? ìmọ̀ jù báyẹn lọ kékeré bẹ́rù kan one thousand torí pé wọ́n rẹ̀ lómi tó ní bẹ́rù méjì hmm? pátákó yàrá tó bẹ́ẹ̀ náà yàda ilà kìlá báyìí tó ń báyìí tó ń ẹ kọ́lá mú bìkà bìdì náà nítorí pé kò fẹ́ lọ ta láti lọ ra báyìí míì torí pé yàrá fúlfàù àwọn afáà tí wọ́n bá fún wa ní ìjáza bóyá apari tíra kan mọ́sálán apari sọ̀rí Bukhari wọ́n fún wa ní ìjáza ní ìsàlẹ̀ ìjáza yẹn wọ́n wà á kọ́ síbẹ̀ wípé wọ́n fi gáàpù síbẹ̀ wípé ولقد حضرت هذه الجلسة يعني جلسة القراءة ب dash tó bá jẹ́ pé látòkè délẹ̀ ìtọ̀ òlé ọjáde òòlọ rìsífù kọlù ó kọ bìkámìlì ha tó bá fẹ́ ṣe nísìbà ìdọ́fà yẹn sí jílísà tàbí kò kọ bìkámìlì yìí tó bá fẹ́ ṣe nísìbà ìdọ́fà yẹn sí tírà tẹ́ẹ̀ka ó slash ó kọ slash bí fountain wọ́n ti kọ fountain yẹn síbẹ̀ bí fountain ó wà kọ dash slash dash bí fountain tó bá yẹ pé yẹ sí ìr ó ti yé ọkọ̀ bẹ̀ bí fountain yẹ sí ìr tó yẹ pé bí fountain kẹfìr ọkọ̀ bẹ̀ pé fountain kẹfìr náà kí wọ́n pàápàá jùlọ ṣètò wa Wahid Abdulsalam Bali ní táwọn fi máa ń ṣe fáwọ́tù yẹ̀sìrì tiwọn ó ti yé tó o bá ti mí sí more than lẹ́sà tó bá ti àdé tó bá ti mí tó bá ti lùsẹ̀ tó o sí mẹ́ta bá ti kà á tádìsì bá ti lè ju mẹ́wàá lọ lọ́dọ̀ ṣètò Wahid Abdulsalam Bali fáwọ́tù yẹ̀sìrì náà tó bá ti ju mẹ́wàá lọ fáwọ́tún yẹsìr ṣùgbọ́n bá ti ju mẹ́wàá lọ fáwọ́tún kẹsìr ó ti yé wọ́n sì máa sọ fún wọn bẹ̀ pé tó o bá ti ní fáwọ́tù mọ́kọ́ síbẹ̀ pé bìkàmílì yìí o tó gbọ́dọ̀ bá kọ́ síbẹ̀ bìkàmílì yìí anta mudalli anta mudalli wa mudalli hadithuhu hmm? la yuqbal. أو نقول حديثه يعني منازع أو حديثه كذا وكذا المهم مدلس يعني ليس صفة جميلة تمام لكن يعني جاء مدلس إن بعمل كيورا يورا كادي سلسي يتري يسو بان كيش بان بان قول الله wájú ṣáàìdì wípé àwọn sálàf wọ́n máa ń torí pé àwọn àǹfààní wà pé bẹ́ẹ̀ ṣe ń gbà yìí bí àwàdà bí eré ṣùgbọ́n nítorí àwọn tẹ́ ń gbà yìí ẹlòmí àmọ́ travel wá láti country mi tí ó wà ìgbà tá lọ ka kà ń gbà yẹn náà ìgbà tá lọ sunan dari ni àfáà kan wá US wá sí misrọ̀ ìgbà tá lọ sunan dari ni torí dára ẹ̀ ló fa láti us ló fi wá mo wá sọ fún tó ti gbọ́ pé a fẹ́ ṣe dára sọ ìbùkárí ní february àwọn olóhùn ti gbọ́ mo ní ṣó máa wá onípẹ̀lú ògbọ́n náà olóhùn máa wá ìwà tápàdà lọ ṣe sọ ìbùkárí ní ìpadà aráfa bóyá ni ó nà wá so kí wọ́n wà níbi ìdí òru yẹn so ló tí wọ́n bá ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ẹ má mọ̀ sọ̀rọ̀ ẹ má mọ̀ jẹ́ a sọ ní ìsìn wípé ìdájọ́ ti ń bẹ láàrin kí ọkùnrin àtobìnrin ìdàpọ̀ mímọ́ tó bá wáyé láàrin wọn tí ọkùnrin sì bá obìnrin láṣepọ̀ ìdájọ́ tí ń tó rọ̀ mọ́ kí ọkùnrin ó súnmọ́ obìnrin lẹ́yìn nìka ìdájọ́ tó rọ̀ mọ́ àwọn àáfàá olùmọ̀ wọ́n ní ó lé ní three hundred nígbà tí mo bẹ̀ lọ́wọ́ àfáàmù jìbù ní mẹ́rin ni tó ń gbọ́ ẹgbẹ́ ìgbà tí mò ń sọ òun àti àfáàkọ̀ sí ìmọ̀ ń sọ̀rọ̀ ṣé òun àti nùdín ni náà ṣé òun àti nùdín lẹ́jọ́ sọ̀rọ̀ àbí wọ́n lòún sọ̀rọ̀ fún ààrẹ wọ́n lòún dárújọ́ fún ààrẹ ok tán afọ so mo tún wá bẹ̀ lọ pé mélòó lẹ́kùn àjọ onímẹ́rin kéré náà ni ṣé àwọn ó wà ń bí kí so ló fi jẹ́ wípé tẹ́ bá ti wà ní ìjòkó tahdith ẹni bá jẹ́ tọ́líbùl hadith ara rẹ̀ máa ń balẹ̀ ju àwọn ọ̀dà tó lab lọ torí pé kí ni o bẹ́ẹ̀ ṣe jókòó yìí ẹ̀ ń ta ayáṣà pẹ̀lú ìsẹ̀mí ànábì sallallahu alaihi wasallam kí ló lóore jù lọ tó bá torí ìyún tó ṣe ìtààrù ọlùdé yẹn tó lọ fún vacation tó dúró tó dẹ̀ sàǹfààní àwọn dàrọ́ àti tí dárò súnà ń ṣe yìí ẹni mọ̀ ánásà pẹ̀lú rijal sanad imam bukhari ẹni mọ̀hánẹ́sà pẹ̀lú àwọn sọ̀hábà ẹni mọ̀hánẹ́sà pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam ẹ̀ ń gbọ́ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa sallam wàlá yuqimukum shay'un illa kò sí ìkàkà tí ó gbẹ̀yìn ń bí àfihàn àìbẹ́ẹ̀kọ́ àwọn tó jù ilà àtàwọn tí ò tó yín bẹ́ẹ̀ pákó nìsín tí Arsenal àti Liverpool àti Bayern Munich musíbà tó ló pé a ní ìdí huduru taa níjà tàṣí ìmọ̀ kọjá abẹ́ ṣe ń wo o ló jẹ́ tó bá ti ń lọ nínú ìmọ̀ ìyẹ́ rẹ̀ ó mọ̀ sọ̀kalẹ̀ ni torí pé ah subhanallah àti tí ìmọ̀ kankan láti ìjọ ah, ah, o ti ọmọ ìyẹ́ rẹ̀ ìgbéraga àdó mọ̀ dínkù o ò ní ní ìgbéraga kankan o ò sì ní máa lé kókó o ò ní máa pàṣá dúdù lórí nǹkan tí o yà ní clown star anábìsọ́lá àsọ́lá ọmọ kí ìtàwọn ìyàwó rẹ̀ nínú àwẹ̀ ṣùgbọ́n kò sẹ́ni kankan tó ní ìjánu ṣáwà rẹ̀ tó anábìsọ́lá àsọ́lá nínú ìyàwó àìṣà ló fọ́ọ̀nù abbas ló ní ma'arib hajat òní wàlíyà fíhá ma'aribun ukhra ma'arib wọ́n ní ìtumọ̀ náà ní hajat bùkátà afáwà tọ̀wùs nígbà tí wọ́n tún ayé àtọ́lọ́mọba lè kọ́ pé wàtífúlù lẹ́bí lámíẹ́zára rárọ́ ti nìsá náà gẹ́rì ulil irba al-ahmed ẹni tó gọ̀ tó pọ̀dà láhájátàlàwó fi nìsá kẹ́ pé kò ní bùkátà sí obìnrin قال باب القبلة للصائم قال باب القبلة للصائم قال حدثنا محمد بن المثنى قال حدثنا يايا عن هشام قال أخبرني أبي عن عائشة عن النبي صلى الله عليه وسلم حا قال وحدثنا عبد الله بن مسلمة عن مالك عن هشام عن أبيه عن عائشة رضي الله عنها قالت إن كان رسول الله صلى الله عليه وسلم يفضل بعض أزواجه وهو صائم ثم ضحكت قال حدثنا مسدد قال حدثنا يحيى عن هشام بن أبي عبد الله قال حدثنا يا بن أبي كثير عن أبي سلمة عن زينب ابنة أم سلمة عن أمها رضي الله عنهما قالت بينما أنا مع رسول الله صلى الله عليه وسلم في الخميلة إذ حضت فانفللت فأخذت ثياب حيضتي فقال ما لك أن قلت نعم ودخلت معه في الخميلة فكانت هي ورسول الله يغتسلان من إناء واحد كان يقبلها والصائم àkòrí tún sọ̀rọ̀ nípa wípé ǹjẹ́ ìgbàláyé wà fún aláwẹ̀ láti kíìsì àwọn rẹ̀ látọ̀dọ̀ àfáwà Muhammad ọmọ musanna látọ̀dọ̀ àfáwà ayá látọ̀dọ̀ àfáwà isham látọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ ìyàwó Aisha kọ́lọ̀ kí yọnu sí wọn sánàdé lẹ́ẹ̀kejì tó wá lórí hadithi náà látọ̀dọ̀ afáwọn abdullahi ibn maslama àti látọ̀dọ̀ afáwọn malik látọ̀dọ̀ afáwọn isham látọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ yàwó aisha oní anábì sọlá sọlá anábì máa ń kíta àwọn ìyàwó rẹ̀ nígbà tí ó bá wà ní ẹni tó ń gbààwẹ̀ fún màdá ìkà yàwó aisha wá rẹ̀ nù túnmá dọ ìkà yàwó aisha tuntun ní òrẹ́nu àwọn àfáà wọ́n ní kí ló fà tí àwọn ẹ̀ṣẹ̀ àfẹ́rẹ́rìn nígbà tó ṣe tàdísì ọ̀rọ̀ ìtàn wọ́n ní kí ni ó fà tí àwọn ẹ̀ṣẹ̀ àfẹ́rẹ́rìn abẹ́rẹ́ níbẹ̀ wàdọ́ ìgbà wọ́n tí àwọn tó sọ ọ̀rọ̀ ìtàn ó alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ní yálà ó súnmọ́ kó rẹ̀rìn tààjúbàn ní ti tè mọ̀ liman yunkiru takbir fún ẹni tó bá sọ wípé kò sígbà láàyè fún aláwẹ̀ láti kíìsì ìyàwó rẹ̀ òyìn lè fà á ẹlẹ́ẹ̀kejì òun ni wípé dọ́ṣìkátì hayaan ó rẹ̀rìn ní tìtìjú torí pé òun làáfà ó sì ń ṣàlàyé ẹ̀sìn fún àwọn èèyàn àwọn tó sì ń ṣàlàyé fún yẹn ọkùnrin náà ń bẹ ní inú wọn ọ̀dọ́ ṣìkà àyà án ní ti ìtìjú torí pé zakarat zalika fi makọ́ mi tààlì ló torí pé nǹkan tó sẹ́ tọ́nà tí àwọn ìṣàrẹ̀ sàn kọ̀kọ́ yàrá rẹ̀ ni ayẹ́ẹ̀kọ́ ni kọ̀kọ́ yàrá ànábì ni ṣùgbọ́n ànábì ò ní kọ̀rọ̀ nínú yàrá torí pé kọ̀rọ̀ rẹ̀ wùlà áfi sáyé ó kọ̀rọ̀ ànábì kọ̀rọ̀ yàrá rẹ̀ àtàwọn ìyàwó rẹ̀ ó fi ń ṣe ayé nítòsílẹ̀ nínú yàrá láàrin àti àwọn ó sọ ọ́ tàbí wọ́n kọ́lẹ̀ jazakumullahu khair afáwa musaddad látọ̀dọ̀ afáwa yahya látọ̀dọ̀ afáwa isham bun abi abdullah almashhur bi ad-dastawai látọ̀dọ̀ afáwa yahya bun abi kathir látọ̀dọ̀ afáwa abu salama látọ̀dọ̀ yawa zainab ọmọ umu salama látọ̀dọ̀ zainab ọmọ umu salama an umi halátọ̀dọ̀ ìyá rẹ̀ ó ní ó wá pẹ̀lú anábì sallallahu alaihi wasallam nínú khamila khamila ní àyè kan tó ṣe wípé nǹkan kọ́kọ́ fà àwọn tí wọ́n ń bẹ níbẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n ń bẹ níta ò rí àwọn tí wọ́n ń bẹ níbẹ̀ etí ọ̀nà pè ní kọ́mílà náà ẹ̀ ó lè jẹ́bẹ̀ space wà ń bẹ̀ tó jẹ́ bí ọ̀dàn ó ti yé tó jẹ́ bí bí bí bí kálúà ó ti yẹ tó yẹ pé ẹni tí bá ń bẹ ní ìtàgì yẹn kò lè rí àwọn tí torí pé igi yẹn ti dí bọ̀ torí pé ó dí ó dí round bọ̀ space ń bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ àtìyẹn lè tẹ́ ní títí yẹn lè gba tẹ́gùn ó ti yé ó máa ń ṣẹlẹ̀ dáadáa láwọn àyè míì ó ti yé ìgbà máa pé yóò rí bẹ́ẹ̀ sẹ́kẹ́ bọ́lọ́run bá ṣe dá àyè ẹni ìgbà máa pé àwọn èèyàn ló máa dùn irú pé máa ń tutù dáadáa ó ti yé so irú tó ju àyè yìí ibẹ̀ ni wọ́n wà lọ́jọ́ náà títí tí Umu Salama fi rí nǹkan oṣù rẹ̀ ní kété tó rí nǹkan oṣù rẹ̀ náà ló bá ló bá paramọ́ lórí tè lọ <clears throat> ó paramọ́ tí wọ́n sọ ń bí òun náà ni pé lọ mú gbogbo àwọn èròjà tí <clears throat> obìnrin ní bùkátà sí àmẹ́bàá ni àkí ló ṣe ọ́ ó ní hmm, àbí o ti rí nǹkan oṣù rẹ ni ó ní náà so níbi ànábì ní ànàfíìsì kò sọ pé àhípì tó níbí náà a rí bẹ̀ wípé nífàásì náà ẹ lè sọ wípé haid ẹ lè lo nífàásì náà fún haid ló ti yé kóòtù náà ànábì sọ́lá sọ́lá wọlé pẹ̀lú ẹ̀sìn ọkọ̀ mi so wọn àtànábì sọ́lá sọ́lá wọ́n wá wẹ̀ nínú ife kankan náà so ẹ̀rí nìyẹn àbíká sọ pé ìdésí ọ̀rọ̀ padà ni hadisi jẹ́ fún àwọn tó sọ wípé kò lẹ́tọ̀ fún ọkọ àtìyàwó kan máa wẹ̀ papọ̀ ló ti yé so níbi ànábì àtìyàwó mùsàlámà wọ́n jọ sí kí ni o wọ́n jọ wẹ̀ papọ̀ ló ti yé kódà àwọn míì tún bá débi wípé bọ́kọ àtìyàwó bá fẹ́ súnmọ́ra wọn wọn ò gbúdọ̀ súnmọ́ra wọn ní ọ̀sán gan kọ́mọ́ bàbà ya àfín gbogbo àwọn ọ̀rọ̀ yẹn kò lẹ́rìí ló ti yé o lè lẹ́rìí bẹ̀tẹ̀ dídá ẹ̀rí tó lálàáfíà ó ti yé nígbàtà sọ pé ó kàn gbọ́dọ̀ súnmọ́ra wọn lọ́sàn anábì sọ́là sọ pé kò gbọ́dọ̀ gba àwẹ̀ tí kìí ṣe ọ̀ràn àfi kó jẹ́ kí ọkọ rẹ̀ ọmọ kò kíá obìnrin yẹn ò gba yàtọ̀ sí àwẹ̀ ọ̀ràn àfi kó jẹ́ mọ̀ o mo fẹ́ gbà o ìtumọ̀ kókó pàrọ̀dá náà ni pé ọkọ rẹ̀ lè fẹ́ sí kò clear ọkọ rẹ̀ lè bá ní bùkátà sí náà lọ́sàn-án gan òun náà ti ní kó gbà yọ̀ǹda tí wọ́n lọ gbà ájà sọ pé òun gba ààwẹ̀ tó gbọ́lẹ̀ tí wọ́n rí àkọọ́lẹ̀ pé ọkùnrin àtobìnrin ọkọ àtìyàwó wọn lè súnmọ́ra wọn lọ́sàn-án gan gbọ́lẹ̀ tí gbogbo yẹn gbogbo yẹn kò sí ìràkàlámù fárí lọ́sàn إن شاء الله بقدرة الله تعالى نكتفي بهذا القدر إن شاء الله kìí bẹ́ẹ̀ ṣe láàzín ká parí kìtàbù sọ̀rọ̀ láìsọ̀ láàzín ká parí ẹ̀ ó ti yé ṣùgbọ́n tẹ́ bá fẹ́ ká parí ẹ̀ kò sí èmi ò níṣẹ́ o ju pé kí n pààrọ̀ yàn lẹ́kọ̀ọ́ lọ ó ti yé so full time student of knowledge ni mí mi ò ṣe part-time so tẹ́ bá fi ìpè ká parí ẹ̀ á parí ẹ̀ wàlẹ́ ọ̀ká náà fi Ramadan tó ti inú Ramadan náà táwa bẹ̀rẹ̀ nínú ìtàparí ẹ̀ twelve kò tí ì sí nǹkan tó tó burú ń bẹ̀ tó ti yé ṣé ká ṣe lọ́jọ́ mẹ́ta àbí ká fẹ̀ parí ẹ̀ náà nínú Ramadan bí a four seven ká ti parí ẹ̀ tó ti yé tàbí ká ṣe ní ẹlẹ́gbẹ̀jẹ̀gẹ́dẹ́ afáàmù tọ́lì. náà wọ́n ní dúró sí wa ní Ramadan kò sí ṣkàlù inshallah ibi tá a bá lè bá dé náà nìbọ̀ tá a sámọ̀ yìí pé òdó lè ta ti kàyín náà àṣà sáǹfààní ó dàbò jẹ́ kékeré so ìyẹn ni mi nígbàgbọ́ so kì í ṣe lázìm ó ti yé so ìgbà mi wà sọ pé táwọn afáàbá sọ pé dáwọ́ra wà ń gbà mí sábà lọ ó ti yé sọ pé pààtì tíra yẹn látàn kà but kò sí lè ta kò sí bá ti kà náà tí àmì ṣe àǹfààní so inshallah bóyá lẹ́yìn òní ṣá bóyá fún níbi jílísà kan àbí méjì sí ìgbìmọ̀ láìta àlà so èyí tí ẹ náà bá ká kọ́lọ̀mọ̀ bá alikọ́lá kí kó fi àlùbáríkà sí kọ́lọ̀mọ̀ bá alikọ́lá gbogbo lè ta ṣe náà kó kọ iṣẹ́ ẹ̀san rẹ̀ misanu asanati ẹ̀ kó kọ sínú ìwé iṣẹ́ Imam Bukhari kó lè san gbàwọn afá tí a lára wọn lágbàáyé kó bá san wọn lẹ́sùn lórí kó lè sàwọn náà ní ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ tí yóò ní ìtẹríba fún ìmọ̀ àti àwọn onímọ̀ ọlọ́mọ ṣe wá ní ọmọ akẹ́kọ̀ọ́ tí yóò jọra rẹ̀ lójú ọlọ́mọ ṣe wá ní ọmọ akẹ́kọ̀ọ́ tí ó pé tíntín náà ló mọ̀ ó sì lóhun ti mọ gbogbo ẹ̀ ọlọ́mọ àlekọ́lá kó wá fi ìkíláàs kó fi tàwa lọ́rẹ̀ kó fi ìkíláàs kó fi tàwa lọ́rẹ̀ subhanaka allahumma wa hamdik ashhadu an Allah ilaha illa anta astaghfiruka